وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي ọpẹ́ مبارك الله سبحانه وتعالى تي wa باي tí ó أروي وباتيو في wa papọ̀ ní àárọ̀ à ń bẹ̀ kọ́ má fi ìbínú rẹ̀ tó wá ká gbogbo ìgbìyànjú tó ń fún wa ṣe kó bá wa rè wá dé ibi tí ó dáa ju ibi tá a lérò lọ torí ibi tó dáa jù ibi tá a lérò lọ ni ibi tí. ما لا عين رأت ولا أذن سمعت ibi tí tí ń bẹ ń bẹ ojú ò rí dáadáa bẹ̀ rí etí ò lè gbọ́ rí tọ́jẹ́ yí pé ibẹ̀ síwẹ̀ temhid ni preparation fún kínni láti rí òun gan-an subhanahu wa ta'ala torí gbogbo gbìyànjú wa láyé ń bí táǹbà ń sọ ni láti fi rojú rẹ ọba adẹ́dà kìí sàsọjí ọ̀rọ̀ afẹ́rùn gan ni òròjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní àárí ọba wa ń jọ gbìndé alikiyama ní rírí tí ò ní rú wa lójú bá ń ṣe ń wo òṣùpá lókè tó mọ́lẹ̀ rokoṣo yìí but àti rí kì í ṣe gbogbo èèyàn ní òrì torí pé ìgbà tó sọ pé wujuhun yawma idhin wọ́n ní nadira ila rabbiha nadira ojú àwọn kan níjọ́ náà yóò máa kọ́ mọ̀nàmọ̀nà torí pé kí ni wọ́n rí Allah subhanahu wa ta'ala kọ́nà wọn káwa kọ́kàn nínú wọn ṣùgbọ́n àwọn kan náà wà wujuhun yawma idhin basira ojú wọn yọ bàjẹ́ inú wọn bàjẹ́ wọn ò ní rábì torí wípé kíni wọn ò ṣe wọn ò ṣe gbìyànjú nígbà wọn wà nílé iṣẹ́ ń bí ìgbìyànjú tí ó jẹ́ kí wọ́n lè rí ọba adẹ́dàá ló fi jẹ́ yí pé gbogbo ìgbà à máa ń tẹ̀ mọ́ wa létí ìrorí wa ìsọ̀rọ̀ sí wa ìṣesí wa ká máa jẹ́ kí ẹ̀rí ọkàn jẹ́ wa wípé hey ó wà lókè o ọmọ ń tà ń rò ó gbọ́ ń tà ń sọ orí ń tà ń ṣe torí pé kí ni àkídà yìí òun nìkan náà ni ò ní jẹ́ kí. èèyàn ó kọjá ìlara rẹ̀ gbogbo ń tó o bá rò kò jẹ́ ọmọ wípé kìí ṣe mí máa ṣe rẹ̀ ẹni tó ń múra sẹ́sìn lẹ́nu ó lè di nǹkan míì lọ́la kó tó kú kọ́lọ́ ọmọ ṣètò wa bẹ́ẹ̀ ẹni tí à ń wò wípé tọ̀. irú èèyàn wo wa lélẹ́yìn lẹ́nu ó lè di ti àlérò ní ti dáadáa lọ́la amúgbìyànjú amú akàrò kan wa àwa níwájú àfa wa wọ́n ní al-aqil man yatadabbaru al-aqiba ẹni tó rí rẹ̀ pé lẹ́ntì máa ronú jinlẹ̀ yìí pé a ah, àtúbọ̀tán o àtúbọ̀tán o àni akramakumullah bẹ́ẹ̀ ni sà kí ni àlàyé tẹ́ fẹ́ ṣe fún wa lórí ẹ̀ wọ́n wá ní arákùnrin kan wà ó ti kọjá sixty ó ti kọjá ọgọ́ta ọdún kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àlàsálàm sọ ó ní àmàrù ummati ma bayna sittin wa sab'in wa aqalluhum man yujawiz dhalik average age àwọn ọmọ lẹ́yìn ni between sixty and seventy ni ètò kéré nínú wọn ni wọ́n kọjá seventy ni wọ́n kọjá bẹ́ẹ̀ bàbá yìí àgbàlagbà ọ̀mùtí ni kìí ṣe pé ń yọ ọmọ o ìmọ̀ ọmùtí àmupara ni tí ọmọ ṣubú lulẹ̀ lójú ọ̀nà. ọwọ́ adé lẹ́bù àwọn ọmọ kéékèèké wọ́n á ń ṣe. Kefiri ọ̀mùtí wọ́n ń tẹ̀ lókù. ọba ni òun ní kẹfìrí gbólóhùn pé wọ́n pè òun ní kẹfìrí mu torí máa kánà mùsùlùmá kí tí ẹ ṣe mùsùlùmí náà asílẹ̀ kì í ṣe mùsùlùmí òun lẹ́ ń pè ń kẹfìrí ṣé torí pọ́ùn mutí lẹ́yìn fi ń pè òun ní kẹfìrí òun ò dẹ̀ mú má lọ́ba padà alé gbòdélé ọbọ sọ́dọ̀ àwọn àfa ládùúgbò ọba tí ó kó yọ kò jẹ́ kókó sọ́wọ́ àwọn páńpẹ́ tí wọ́n ń pera wọn láfa ọbọ sọ́dọ̀ àfa súnà olóńfẹ́ gbàsílám ìyẹn ò fi rẹ́rìn wípé opportunity ni ṣùgbọ́n ń sè mà ọgbàsílám ló bá bẹ̀rẹ̀ sí sàlàyé fún un. téèyàn bá ṣe dáadáa pẹ̀lú ìsìláàmù rẹ̀ gbogbo aburú tó ti ṣe sẹ́yìn ọlọ́run ọba ọba convert sí dáadáa ṣùgbọ́n téèyàn bá ṣe mistake tí ò ṣe dáadáa pẹ̀lú ìsìláàmù rẹ̀ gbogbo n tó ṣe àti tẹ̀yìn ọlọ́run ọbọ̀ fìyà rẹ̀ jẹ́ o wọ́n sá tẹ́tí sí bó ṣe gba Islam tọ́wẹ̀tọ̀ wọ́n ní kọ́ gba lè kí ó lọ. subhanallah láàrin ọdún márùn-ún bèrè bí àwàdà ọdẹ tí ó di ẹrù jẹjẹ nínú tíráwò àrísàlà ní Abi Zaid ọmọ dáadáa ọ̀ ń tẹ̀síwájú ọ̀dẹ̀ ń ti ń ka Mukhtasar Khalil ti mazhabu Maliki ọ̀dẹ̀ ń ti dúní malárúbáwá ó lò nǹkan bíi seventy five years láyé kó tó jáde kó tó wá jáde ó dẹni tó jẹ́ pé àwọn àfáà ń fọ̀rọ̀ rẹ̀ ṣẹ̀ ni wọ́n ní àfáà lágbájá sọ báyìí àfáà lágbájá ọ̀sọ́ báyìí ṣe mọ̀ yí pé òun ti tọ́ ìranù wò so kí ni implication rẹ̀ ọ máa dùn dáadáa tó ń wà nù rẹ̀ tí ń bá ń bá wọn èèyàn sọ̀rọ̀ ń lè ṣe àlàyé dáadáa wípé kò sí gbádùn kankan o nínú ìranù pé kí wọ́n tètè jáwọ́ nínú àpọ̀n tí ó yọ kí wọ́n gbómi lákaná o oríire lélẹ̀ bẹ́ẹ̀ náà lára ẹni tó jẹ́ wípé ó ń ṣègbìyànjú ó ń ṣègbìyànjú ó ń ṣègbìyànjú hmm. mistake kékeré kan ló ṣẹlẹ̀ látara bẹ́ẹ̀ kàràn tí ó fi fi ímánù gbé lọ́ba sí kíni ó gbé parí níbi tó kú sí òun. ẹ̀ma fi sọ pé a gbọ́dọ̀ ṣọ́ra kì í ṣe sí ṣọ́ra nìkan ẹ̀yìn tí a fi ṣọ́ra wa Allah subhanahu wa ta'ala ó ti làálẹ̀ kí ni nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ tí ó fi gáìdì wa tí ó fi tí ó fi já tí ó fi jẹ́ ìjánu fún wa kasratu zikiri hadimi lezat ìmọ̀ kún fún abadùnjẹ́ kíni òjíṣẹ́ náà sàásìlá ní almaut ikú kódà gbàfẹ́ nìkan kódà ibi kódà sí àrùn kan tá a lè sọ wípé àrùn yìí nìkan ní sèyàn téèyàn fi kangara tí fi dẹ̀ tí wọ́n sin. aréyàn tó o bá rí gbogbo àlàáfíà ló pé sí lára. àwọn doctors ń ọ̀hún sọ pé ah masha allah ale ah abọ́ dúpẹ́ fọlọ́run ọba o èèyàn lọ lálàáfíà báyìí wọn ò tí ì fẹ́ sọ tán ọba adẹ́dà ní kọ́ máa bọ̀ wọ́n wá ń béèrè kí ló ṣe kí ni ìbá ṣe àsìkò rẹ̀ ti tán wọ́n ní ó máa bọ̀ ó ti parí iṣẹ́ kò sẹ́ni tó máa ń tí ọba adẹ́dà kọ fún un bẹ́ẹ̀ nínú wa. wọn wá fẹ́ ká máa ṣe léyìn nìkan kí gbogbo wa máa bẹ ilé ìgbẹ̀yìn wò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam yìí máa ṣe kí ni yìí máa lọ bẹ̀tẹ́ wò súnà ni tó jẹ́ pé kí máa kó yẹn ń jànú tó o bá wo gbogbo ẹ̀ wo gbogbo ẹ̀ wo gbogbo ẹ̀ wọ́n á pé ṣébi tí ó parí sí náà ni tó o bá ń tí ń mọ̀ yẹn kí ni tó dùn ní mọ́jú nínú ìgbésí ayé rẹ bó ṣe bọ́ nínú kòtò yìí tí ò fi ní jẹ́ kùkù fún ọ tí ó fi jẹ́ kíni tí ó fi jẹ́ ibi ìdẹ̀kùn òfin jẹ́ yí pé Usman bin Affan radiyallahu anhu dunurayi tó ń ti bó ṣe jẹ́ pé ó wà nínú ashara mubashirina bil janna àwọn ti gba sàtífíkẹ́tì àlìjẹ́nà kan tó lọ láyé tó bá dé ibi tẹ́tẹ́ bá fẹ́ lè sin èèyàn subhanallah wọ́n ní ẹkún ìpọ̀ ìdààmú ìpọ̀ kí ló dé ìmọ̀ fi ran wa létí tí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ wípé gáréèjì àkọ́kọ́ nínú ìrìn àjò ọ̀run òní sàárè tíjọ́ àkọ́kọ́ bá dẹrùn ntí ń bẹ lẹ́yìn rẹ̀ ọ́ dẹrùn jù bẹ́ẹ̀ lọ tíjọ́ àkọ́kọ́ ìbá kan ha ntí ń bẹ lẹ́yìn rẹ̀ ọ́ kan jù bẹ́ẹ̀ lọ kọ́ba rẹ̀ra mọ́jọ kan fún wa kójọ́ dẹrùn fún wa ìgbìyànjú rẹ̀ láti bí ni. torí pé kí ni likulli ummati ajal fa idha jaa ajaluhum kí ló bá dé dà sọ la yastakhiruna sa'a wala yastaqdimun gbogbo ọjọ́ gbogbo èèyàn ló ní àsìkò tá a kọ́lẹ̀ fún tó bá ti tó mo fẹ́ sáré ṣe léyìí tán kò sí mbẹ́ mọ́ ọba adẹ́dá ní ìṣẹ́jú kan sẹ́kọ́ǹdì kan kò ní kọjá àní fi kún àní bùkún pápápá ni kò sí tọkàn ọba adẹ́dà ń bẹ̀ ní ti ṣetán kí wá ni ó yẹ kó jẹ́ kọ́ndíṣìn ẹ̀dá tọrọ bá jẹ́ báyìí kó máa wà mọ̀sítẹ̀ ìdẹ̀n fi kulli waqti wa fi kulli ṣe kulli mẹ́kà kó máa kó máa wà lẹ́nu tó rẹ́dì all the time àwọn afáàfin sọ pé tó bá mi lọ sókè kọ́mọ́ nírètí pé òun ò mi lọ sílẹ̀ ẹni tọrọ rẹ̀ bá jẹ́ báyìí tẹmọ pé kí ni ó ṣe yóò máa sọ lápáǹtì tí yóò máa jẹ yóò máa yẹra rẹ̀ wò all the time òjíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́lọ́ ó fi bá a ṣe máa ṣe pẹ̀lú rẹ̀ ó fi hàn wá kí ni wọ́n ní táwọn bá jókòó àwọn máa ń kà kí máa jọ ọgọ́rùn-ún gbà lọ tó jẹ́ pé kí ni yóò máa ṣe istighfar yóò máa ṣe tawba alama firli warhamni watuba alayya fa innaka anta tawwabul ghafurur rahim alama firli warhamni watuba alayya fa innaka anta tawwabul ghafurur rahim ṣó nídìí ẹ ọba tí pé yí àlìkáwà ní rẹ̀ padà ó ní qad ghafara lahu ma taqaddama min dhanbihi wa ma ta'akhkhar tọ́ba tiẹ̀ sí nǹkan kan ní ntọ́kọjá lọ àti ntí ó padà wá sí a ti sàmójú kúò fún ọ kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ àtòun sallallahu alaihi wa alihi wa sallam àtàwọn yòókù rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run bàtà àwọn aránṣẹ́ rẹ̀ níbo ni wọ́n ń lọ àlùjẹ́nà kò rújú kò rújú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ńkọ́ wọ́n máa ń ṣe eléyìí torí kí torí tiwa ló fi jẹ́ pé láti tán re kéèyàn má kábàámọ̀ burúkú wọ́n gbọ́dọ̀ máa ṣègbìyànjú láti ṣèrántí kún gbogbo wa kí wàá ní ìgbésẹ̀ ilé kejì kò gbọ́dọ̀ máa fojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ pàkútí àṣetán lẹ̀ṣẹ̀ bó ṣe lè wù kó kéré tó o lè fojú tẹ́ńbẹ́lú rẹ̀ nígbà tó sọ pé ọba adẹ́dàá ní tahsabunahu hayyina wa huwa inda Allahi azim àwọn ń wò ní kékeré ṣùgbọ́n gbọ̀ngbọ́n níwájú ọba adẹ́dàá kí nìdí ìwọ lè rò pé kò jẹ́ nǹkan kan bọ̀dì yóò wá jẹ́ pàkúté fún ọ tó jẹ́ yí pé látara pé okó sí àti túbánú rẹ̀ ò ní rọrùn fún ọ tó fi jáde láyé. bó ṣe jẹ́ yí pé tó bá yẹ pé dáadáa náà ni tó bá ti ṣe báyìí o ò ní mọ rírì rẹ̀ o ò rírì rẹ̀ yóò dẹ̀ máa ṣe okùnfà tí ó fi jẹ́ pé kí ni.

pátì rẹ̀ la join tọ́ba ti di pé o ti fẹ́ ṣe nǹkan kan tó yapa sí ní tọ́ba tó fi rọ́jìṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní tó ń ṣe ni wípé o ti ń kúrò nínú pátì tọ́ba adẹ́dá o ti ń bọ́ sí kínní o ti ń bọ́ sí tọ̀tá rẹ̀ tọ́ba adẹ́dá níbo ni ó gbìyàn aljanna aljanna tọ́jẹ́ ipé ńgbà tó jíṣẹ́ lọ́sọ̀lá sọ́làm ń sọ nípa rẹ̀ nínú Kùránì kiri kí ló bá dé dà ó ní ardu ha ka ardu samawati wal ard ìbú rẹ̀ ṣé ìbú máa tóòrò ibi tí Kùránì ti tó ti ní ìròrí sínú ìbú rẹ̀ ìbú sáà máa túmọ̀ ìbú breath fífẹ́ rẹ̀ ó ní bíi sánmà sílẹ̀ lẹ̀ bóòlù òróró yóò ṣe rí bóòlù òróró yóò ṣe rí lòjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlá ń sọ yìí pé ibi téèyàn máa ń kó okùn ràkúnmí torí pé àwọn tí wọ́n bá sọ̀rọ̀ àwọn wo ni àwọn tí wọ́n ń chẹ́rìṣì wípé ràkúnmí ibi tá a máa bọ́ okùn rẹ̀ sí. Si tẹ́ni kọ̀ọ̀kan òjíṣẹ́ náà sàásánlá ní ọlọ́lá ju ti ń bẹ sánmà àtìlẹ́ ẹlẹ́ lọ láti fi jẹ́ pé kí wọ́n wọ́n ló fi jẹ́ pé wọ́n ta tán pẹ̀lú kíni pẹ̀lú ayé. torí pé wọ́n mọ̀ ìpẹ́ tí ń bá wọn sọ̀rọ̀ yìí kí ni position rẹ̀ sọ́ọ́dẹ̀kù almasdoko olódodo ni tọ́jọ́ yìí pé àá a gbọ́dọ̀ gba ntí ń sọ gbọ́ wọn yìí náà ntí ń sọ tọ́ba ti sọ̀rọ̀ lẹ́yìn wúlẹ̀ ẹ̀ ń tẹ́kọ̀ àná la ọ̀ in huwa illa wahyu yuha ìyẹn ni wọ́n lé wọ́n lé bẹ́ẹ̀ náà ni ká máa wò ẹ̀ṣẹ̀ ibi tí máa ń múyàn lọ èyí tó kéré nínú yà kí ló jíṣẹ́ lọ́sàn àti làǹsọ nípa ẹni tí ó jẹ ìyà tó kéré jù ó ní bí ẹni tó jẹ́ pé wọ́n dáná sí ní ẹsẹ̀ ọpọlọ ń wá ń bọ̀ ẹ̀ ọ wá ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀ kí ló tún sọ ó ní iná tọ̀run o kò rí bí iná ilé ayé o ó ló gbóná janjanjan débi wípé kò pupa mọ́ ọwọ́ á dúdú torí tayé bó ṣe lè wù kó gbóná tó ìdá kan nínú àádọ́rin ti ọ̀run ni yẹn one over seventy ti ọ̀run onítayé yìí bó ṣe lè wù kó gbóná tó torí pé kíni ọba alẹ́ rà pé ká ronú jinlẹ̀ nípa rẹ̀ bí àwọn ń ṣe nípa bẹ́ẹ̀ náà ni ìkẹ́ òun náà ó gbòòrò ètò bá wo olúkálukú kò fọwọ́ mú bẹ́ẹ̀. so ẹnikẹ́ni tó bá ti fẹ́ dẹ́sẹ̀ kọ́ máa wò pátì tó ń fẹ́ join hmm. láyé ń bí gan kọ̀ dẹ́rùn ọmọ ẹ̀yẹ́ òbíkítà wọ́n ń janja búra wọ́n wá kó sọ́wọ́ kí ló kó sọ́wọ́ àlá ní máa ń lá gbogbo ohun tó ń bá ti fẹ́ sùn báyìí. nǹkan wọn kì í mọ́lẹ̀ kódà wọn eléyìí mímọ́ ti wá kó sọ́wọ́ ó kó sọ́wọ́ àwọn alágbèédá ẹ A kí ni wọ́n a àìmọye ẹran àìmọye owó àti oríṣiríṣi ntí wọ́n da yìí ntí ó fi lè ṣe é. ló mú bá ló lè mú bá ẹni tó jẹ́ aráalé rẹ̀ tó jẹ́ pé òun rìn mọ́ súnà wọ́n wá ní ah, kó yá òun lówó kí ló fẹ́ fi ṣe ó ní kí ni bísínẹ́sì ń pẹ̀lú rẹ̀ ah, ó ní kóun ó fi mọ̀ bóun ó ṣe bọ́ káràmásìkì lórí rẹ̀ sí ni lọ́ba farabalẹ̀ ṣàlàyé fún un ó ní kóun ọmọ tí gbẹ̀yìn lélẹ̀ báyìí nǹkan yẹn ó jókòó léwọn lórí ni bí ìgbà tó fẹ́ pa ò. ó ní ẹ̀hẹ́n kí nìyẹn wá ní ṣe pẹ̀lú owó tó ń béèrè ó ní òun lọ sọ́dọ̀ àwọn ayé torí wọ́n láyé ni. wọ́n ti ní kóun ọ dábàá kóun ọ dábàá kóun ọ dábàá gbogbo ẹ̀ ni ó ṣe kínní. ìyẹn ní wọ́n tún fẹ́ bọ́ ọ dákun ni ó ní ṣépè ló fẹ́ fún òun ò ṣépè fún ọ wọ́n bọ́ ọ dákun kò tó yìí kí lélẹ́yìn tó kí ni wọ́n mà kí ni kí ni tó mà kí ni èyí jẹ nítorí pé òun bẹ sọ̀rọ̀ sẹ́gbẹ́ rẹ lò ó ní à ẹ má dà sí bínú kò tó yẹn sẹ́ ẹ̀ ok ṣé àwọ̀ ọ̀nà oníṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ọgọ́rọ́ wọn sì wẹ̀ kọ́ ọmọ tí ì dáko oníṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam kódà àwọn gbà wọn bá ń ṣe sallallahu alayhi wa sallam wọn ó tún tutọ́ sọ́wọ́ wọn ó fi ṣe gíní wọn ó fi para wọn rò pé ìwọ̀n ni ìfẹ́ téèyàn gbọ́dọ̀ ní ara rẹ̀ ní kò gbọ́dọ̀ máa ń bẹ̀rù kí ló sọ ọba adéda Allah subhanahu wa tọ́ràn òní kuntum in kuntum tuhibbuna Allah fattabi'uni tẹ́ ń bá ń fẹ́ràn ọba adẹ́dà tẹ́ ẹ dẹ̀ fẹ́ kọ́ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kọ́ fẹ́ràn yín gbólóhùn yẹn ó lè máa bá wọn bọ̀dí tó túmọ̀ sí ó pọ̀ tọ́ba fẹ́ràn ẹ̀dá kí ni tí ó kéré tí ó ṣe fún un ó ní wàlẹ̀ ń sàálẹ̀ ni lẹ́ọ̀tìyẹ́nà tọ́ba tọrọ nǹkan kan lọ́wọ́ mi ń fún tọ́ba yẹ pé ìyún nìkan la ní nínú ìjọsìn sọmọ pé èrè jẹ kan ṣoṣo dáa ní nínú ìjọsìn ni àbùsẹ ti bùsẹ wọ́n ní Buhari sọ fún ọ kọlọmba kọ máa ṣe ó ní gbogbo ntọ́ ọba tọrọ lọ́wọ́ béèrè òun ò fún ẹ ọmọ pé ọkàn rẹ ó ti rúgbà yọkàn yọkàn sẹ́ndì mẹ́sẹ́jì ni sí gọ́vọ́nà èkó gọ́vọ́nà èkó alàlà àkàlẹ̀ yóò ní local government eré àtọ̀ọ́bá wà kí a máa ṣe kí ni ẹ bá ń lọ rí lágbájá kíákẹ́ ẹ bá ń yẹjú ní ti máa ń fẹ́ ọba eléyìí. ọkọjá bẹ́ẹ̀. ọba ilé ọkọjá bẹ́ẹ̀ ọba tí òun gangan ń gbà tí ń júwe ara rẹ̀ kí n lọ sọ ó ní wasi'a kursiyyuhu samawati wal ard kursiyyuhu rẹ̀ gbòòrò ọkàrí sánmà àtìlẹ́lẹ̀. kùrìsí yùsì wẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àlàárà rẹ̀ bí a pápá tá a mọ òpin àti ìbẹ̀rẹ̀ rẹ̀ ni ọba tó wá wà lórí rẹ̀ tó wá lékè ọ̀la lórí àlàárà sí bóòlù nǹkan ni ó ṣe tó ìnàmá ẹ máa wo ìbára bọ́rọ̀ ṣe tọ́ba fẹ́ kí nǹkan ṣẹlẹ̀ à ń yẹ kú lẹ́lẹ́hu kún tọ́ba sọ pé kún nǹkan fúnra rẹ̀ ni ó sọ pé òun ti jẹ́ bẹ́ẹ̀ kò ní ìdí yìí pé kọ́ wá sẹ́ǹtì sí ká gọ́ọ̀mẹ́ntì kankan lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo nǹkan ti wà rẹ́dì wípé wọ́n ń retí àṣẹ rẹ̀ ni èwo ni kóun ó ṣe kóun ó fara ní ẹ̀dá torí pé kò ṣe tiẹ̀ ni àbí kóun ó jẹ́ kí ìdẹ̀kùn ó bá torí pé ń ṣe tiẹ̀ ẹ bá rẹ di nufin kí a lọ wàlú anaha lẹlkọrọ amanu summa taqaw lafatahna alayhim barakat mina sama. ètò kéré jù tọ́ba tọrọ nǹkan lọ́wọ́ òun ò fún wàlẹ́yìn ní sẹ́ẹ́dẹ̀ni tọ́ba wáṣọ orí kúrò lórí nǹkan kan lẹ́rìí ìdánilẹ́kùn á kò yọ lórí rẹ̀. kí ló sọ fún kí ló máa yá rẹ̀ sọ fún ó ní òjíṣẹ́ náà sàrásílà ń sọ báyìí pé téèyàn bá ṣàlùwàlá kó tó sùn kọ́mọ́tì gbẹ̀yìn lélẹ̀ ni bóun ó sùn ọba adẹ́dàá ó ní káwọn màláìka kí wọ́n máa ṣọ́ kí wọ́n dẹ̀ máa tọrọ àforíjìn fún tilẹ̀ ó fi ma tí ó fi jí tọ́ba fi jí o gbogbo ntọ́ba bẹ tọrọ lọ́dọ̀ ọba adẹ́dà ọlọ́run ó fún ó ní ìtàn àbálọ ah, ẹ wá o ibẹ̀ ni àwọn àǹfààní àwọn little little translated works yẹn ló ti wúlò torí ìtọ́yẹ kí èèyàn kọ́kọ́ mọ̀ kọ́kọ́kọ́kọ́ léde yàtọ̀ sí tábìnibí rẹ̀ ó ń léde èdè handbooku tí ó fi mà bóun ó ṣe lo ayé ọ̀hún tọ́hún òun òfin ní dàrú èdè wo nìyẹn lọ́gọ́tì àrẹ̀bíyà ọgọ́rọ̀ wọ́n fi tàfàlà oníwàwò ọkà translation yẹn òun tó ń sọ fún òun ni pé kò jù bá ń lọ sọ ọmọ yẹn tí wọ́n ní kó òun mú wa ṣá wọ́n ní kó òun mú kíni wá kó òun mú kíni wá kó òun kíni wọ́n fi bẹ àwọn ayé tán bá tún ṣe yìí tán àwọn tún ṣe báyìí àwọn tún ṣe báyìí pé òun náà gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn ni tóun bá ti darapọ̀ mọ́ wọn omi nìkan ò ní lé òun mọ́ nǹkan kan ìrọ́dẹ̀ nítọ́jẹ́ pé n ti ń bá wọn jà yẹn gan ọkọ̀ jẹ́ òmìnì tí ń mì wọ́n wọn ò rí ìfọ̀kànbalẹ̀ rí kò tí yé tásìkùn bá fẹ́ báyìí wọ́n tún ti dé ni wọ́n ti rán wọn sáwọn wọn ò ní bọ́ bàtà alẹ́ kọ́kàn àwọn balẹ̀ wọ́n mọ̀ kó bàtà má bí aká ni gbogbo torí pé kí ni wọ́n ti kúrò nínú ààbọ̀ ọba adẹ́dà wọ́n ti bọ́ sílé ibo àjàgà ṣetán wọn ò ní fọkànbalẹ̀ kò fọkànbalẹ̀ ò lè fi fún wọn láàyè wọn ti fi dúnìá wà láyà wọn ò ní kún òdẹ̀ níyè bọ́rọ̀ wọn ti kẹ́rù. ntọ́ sọ yìí ọmọ kàwé náà mà yín lóòótọ́ ọ̀nkọ ẹ dán o ṣé bó mi nì àbí òṣò mi ẹ dán o. ó ṣàlọ́ ọ̀la yàn pé nǹkan tí ń léwu wọn ni kọ́ka ikhlas àti mọ̀ọ́dọ̀tà kó fi para kó fi ṣe gbogbo ah ṣé yìí lẹ́gbẹ̀ẹ́ tí kò wọ́n mú wáyé. ó ṣe kíákíá agbára ló fi kí kò tí ì sunrun bẹ́ẹ̀ á ìgbà tó ti rórun bẹ́ẹ̀ sùn ti na ńgbàlẹ̀ ọ́ ama àbúrò lọ́yìn náà ó pe gbólóhùn kan ní wéèrè tí n fi ń fira rẹ̀ ọ̀pọ̀ ju n fi ń sẹ́ni lọ bẹ́ẹ̀ ni. kí ló ná wa. barakallahu fik ìgbàgbọ́ ni iman tó jẹ́ pé òun ni owó téèyàn ó fi ṣe kíni téèyàn ó fi ní tọ́lọ́lá jù láyé lọ́rùn lẹ́yìn ó sì rí kíni aljanna. lọ́ba adẹ́dàfín ṣe kìlọ̀ yá ayọ́ ẹlẹ́dínà àmánù àmínú ẹ̀yin tẹ́ ẹlẹ́gbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ gbàgbọ́ o. دعا بالإيمان ودل على الإيمان ẹ̀yin tẹ́ ẹ lọ ẹgbọ́ lọ́wọ́n bá gbọ́ ẹ gbàgbọ́ o. kọ́ máa yóò ṣe bí ẹrú o àṣàyàn níyì o ẹ má sọ̀rọ̀ àyín dìrídìrídì o. ló fi pàtàkì ìgbésẹ̀ yìí a gbọ́dọ̀ máa rori sí consequences n tà ń ṣe. ìrònú jinlẹ̀ sí consequences n tẹ̀yàn ń ṣe yìí máa ń kóyàn níjàánu ìgbólóhùn al-aqib ẹni tọ́ orí rẹ̀ pé man yatadabbaru al-aqiba lẹ́ni tí máa ronú àtúbọ̀tán tó ń ṣe ìkíni ọjà sí fún ẹ fáwọn tí wọ́n wà láyìíká rẹ̀ eléyìí pàtàkì lẹ́yìn ká máa rántí ṣèrántí kú ká yẹra fẹ́ṣẹ̀ ká máa implication ẹ̀ṣẹ̀ dídá pé à ń kú nínú pátì tí ọba adẹ́dá ni ọba tí gbogbo dáadáa pé sí lọ́dọ̀ ọba tó jẹ́ pé ètò kéré jù. nínú rọba ti ṣe kún gbogbo ẹ ti bọ́ sí ojú rere nìkan lèèyàn máa ń lé ní gbogbo gbà ìbínú rẹ̀ nìkan lèèyàn máa ń sá fún kí ni nǹkan kẹrin tá a gbọ́dọ̀ ṣe ìmárìnlá gbo àwọn ẹni re <laughs> ṣé àmọ́ implication rẹ̀ ṣá ta ló dáa jù lẹ́dà náà. wọn yìí náà àbí bẹ́ẹ̀ kọ́ kí ló bá dé dàsọ fún wọn ni wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal 'ashi yuriduna wajha ولا تعد عيناك عنه تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا ẹni tó dáa jù lẹ́dà gbogbo nǹkan kò sí kọ̀lọ̀fín nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tó ti dáa ó ti dáa tán síbẹ̀síbẹ̀ kí lọ́ba adé dàn sọ fún un ó ní mú sùúrù wọ́n àlẹ́bí náà yìí dè ọ́nà rabbahum bil-ghadati wal-ashi pẹ̀lú àwọn tó jẹ́ yí pé wọ́n máa ń ṣèrántí ọba adẹ́dà láàárọ̀ lọ́sàn-án lóru kí ni wọ́n ń wá yuriduna wajha ojú rẹ ọba adẹ́dà nìkan ni wọ́n wá kí lọ́ba adẹ́dà tó sọ fún wala ta'du aynaka anhu má sì ju ẹkú lọ́dọ̀ wọn o agbo wọn ni kọ́ máa wà. turidu zinata alhayati dunya má jẹ́ kí sìnìyàn ní sòdó taláyé àwọn ayé má jẹ́ kó kọ́dé má má má wo tìyìn torí pé kí mata'u dunya qalil wal akhiratu khayru liman ittaqa gbogbo ènìyàn ní sodo sáré táyé gba díẹ̀ ni. aburú tí ó kẹ́yìn rẹ̀ tó o bá ṣe cost benefit analysis rẹ̀ o cost rẹ̀ ju benefit tí ń bẹ níbẹ̀ láyé ń bì lọ so nísìnyí bí àpèjúwe òkè orun mọ́lẹ̀ látẹ̀yìn ìṣá òjì àsìgbà tó ń yọ sígbà náà sílẹ̀ ìgbà náà ń bẹ̀ sí mọ̀ṣíkìlá ṣùgbọ́n aburú tí ń bẹ nínú rẹ̀ sọ pé kò ṣeé kú àsùnbà àti bọ́ sásìkò èyí nìkan kọ́ àsìkò kan wà kò pọn dandan kó o jí o ṣùgbọ́n tó o bá jí lọ́ dáa jù fún ẹ kí ni òjíṣẹ́ náà sọ ń sọ ọlọ́ba adẹ́dàá máa ń sọ̀ kalẹ̀ bó ṣe bá ti tóbi ọlá rẹ̀ mu kì í wá ṣe wípé torí nǹkan kan o ta ni ó ní bùkátà kó wọn bá gbọ́ ta ni wá foríjì kó wọn ó foríjì ta ló fẹ́ bẹ̀rùn lórí nǹkan kan tó fẹ́ bẹ̀rùn lọ́wọ́ kó wọn bá dẹ́dà ọ jíṣẹ́ fún un subhanallah ni àfa ńlá sheikh islam sani ibn qayyim jawziya rọ̀dí ẹ̀la hàn ó ní ẹni tó bá lóun wà tí n bá wá ń sùn ní àsìkò gbà yẹn ó pùrọ̀ ni ó pùrọ̀ ni ó ní bùkátà tó ń wá lásìkò bá dé la ó tó ń sùn lásìkò gbà yẹn ó ní irọ́ ní pa irọ́ ní pa ṣé kò purọ́ ọba adẹ́dà ni ta ló fẹ́ bẹ̀rùn lẹ́wọ̀ ẹ̀ kó wọn gbéṣẹ́ rẹ̀ ṣàgbọ́n sáàmùn táǹkì ìfìláṣì. kóun jẹ́ ẹni tó jíṣẹ́ fún wa wọ́n ní nana ṣe àtàlẹ́yìn aṣáájú wata àn wọ́n kìlà ìdílé lónìí ọlágbára láti sọ yẹn dọ̀tún láti ń máa sọ ẹnu di àṣẹ ni tí kò ní sẹnu di àṣẹ nígbà tí ó ní ta ló ń fẹ́ ta ló ní ta ló ní nǹkan kan àdúrà tí ó ṣe é kó wọ́n gbà kó wọ́n gbà lẹ́sẹ̀kẹsẹ̀. ثلث الليل الأخير ìdákẹ́ta àgbẹ̀. ẹni pàtàkì. Allah subhanahu wa ta'ala látara pé yẹn jẹ́ olùgbàgbọ́ òdodo onígbàgbọ́ yòókù o ti parí orí tán gbogbo yòókù ntọ́ka pàtàkì ni pé ní àmín àmín èyí tẹ́ ẹ ọba adẹ́dàgbọ́ ẹ wùwà gbàgbọ́ ẹ sọ̀rọ̀ gbàgbọ́ ẹ ṣèrò orí ìgbàgbọ́ torí kíni kẹ́ni bá jèrè ìgbàgbọ́ tẹ́ ẹ ṣe ẹ má ṣe lófejì. Allah subhanahu wa ta'ala ó fẹ́ ká rìn máa wọn ẹni torí pé kíni bọ́ọ̀ bá tiẹ̀ lè ṣe tó wọn ò ní sọnù kò tí ì yé wa bọ́ ọ̀ bá lè ṣe tó wọn ò ní sọnù ṣé gbogbo àwọn tí wọ́n wà láyìíká òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ni wọ́n lè ṣe tó kò sí anybody tó lè ṣe tó ẹni tó dáa jù lẹ́dà lẹ́yìn gbogbo àwọn ànábì ọba adẹ́dà sallallahu alaihi nabiyina wa alayhi onítàní àṣedékùlẹ̀ akbar kò lè ṣe ìdá kan nínú àìmọye ìdá nítorí náà sallallahu alaihi wasallam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nǹkan. <laughs> tó bá dijọ́ pé ndé alikiyama nígbà wọn bá ń pe ókọ rẹ̀ nínú wọn lẹ́kùn àlìjánná rẹ̀ báyìí tó bá rọra dúró díẹ̀ hold up ó ṣẹlẹ̀ lẹ́yìn àwọn anábì ọlọ́ọ̀bà kò sẹ́ni tí ó rí àlìjánná wọ̀ síwájú rẹ̀ asidikil akbar kílẹ̀ jíṣẹ́ náà rà sọ́nà wọ́n ní abubakar fil janna umar fil osman fil janna Ali fil janna ọkà wọn ọkà wọn mẹ́wẹ̀ẹ̀wà kìí tí ì àwọn nìkan àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ ọkà tí wọ́n ọ tí wọ́n jagun Badri kí ni màláìka kí ló ní ọlọ́run lójúṣẹ́ lásán àṣìláàn lónìí wọn ó ní kí wọ́n ṣe tó wù wọ́n láyé ń kò sí wàhálà síbẹ̀síbẹ̀ nǹkan ṣé wọ́n ṣe wọn ò sí tó wù wọn àrí nínú wọn tọ́jà yí pé oúnjẹ oúnjẹ ń báyìí oúnjẹ yẹn orí kó dùn sáwọn sì wẹ̀ ìròrí wọn lórí àyà ọba adẹ́dá ni ní gbogbo ìgbà ó dẹ̀ kó wọ́rọ́ ó bẹ̀rẹ̀ sí sunkún kí ló àyà kan ṣoṣo lọ́rántí thumma latus'alunna yawma idin anin na'im gbọ́dọ̀ ó kúra rú ah, lẹ́yìn gan tá à ń gbádùn yìí á jẹjọ́ lórí rẹ̀ o kò sọ yìí pé àwọn ti àwọn ti gba sàtífíkẹ́tì tiwọn ìròyìn wọn. wọn ò but kí wọ́n wà nínú ààbò torí pé kíni àṣetáni ò lè rí bẹ̀yẹn dé débi pé ọ wà á si sí lọ́wọ́ tó o bá fẹ́ ṣìnà ọ̀rẹ́ ní tí ó pé ọ̀sá kìí pé wà ó mbolotiri lè análẹ́ka àbà mbolotiri àǹfààní ah, wa tí wọ́n dára gbogbo ẹ̀ fún lórí pé ńlá àlá àlá nìkan tí ètò jẹ́ ọmọnú rẹ̀ orí orí ọmọnú ló kó yọ yìí nínú àjàgà àjàgà ayé kásẹ̀ tó mọ̀sọ̀ tọrọ. agbọ́dọ̀ ṣe kíni agbọ́dọ̀ máa rìn láwùjọ àwọn tó jẹ́ pé àní sọnù wọ́n máa tó asọ́nà tí àfi ní sórí ibú bẹ́ẹ̀ ni òun ṣe ń la òun mú kọ́kọ́rọ́ ààbò rẹ òun fi ń lé àṣetán lọ́wọ́ sí láti ṣì ọ́ lọ́nà. wọ́n pé èèyàn ó ṣọ́ra Umar bin Khattab radiyallahu anhu ó ní èèyàn máa dẹ́ṣẹ̀ èèyàn máa dẹ́ṣẹ̀ tó dẹ̀ jókòó ìṣẹ́jú kan ní halqatil ilm láàrin ìṣẹ́jú kan o gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ó dẹ̀ pòórá kí ló mí pẹ̀lú rẹ̀ ọkàn rẹ̀ ó ṣì payá sódodo yóò ronú jinlẹ̀ yóò túbá yóò ṣe istikfa kí ni ọ̀dà bá rẹ̀ dà sọ ní tẹ́ ẹ bá túbá ọ̀kọ́tù sẹ́kìrù rabbakum innahu yursil as-samaa wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum jannat waj'al lakum al-ara subhanallah ẹ wo lórí yìí pé istighfar nìkan ẹ wo bó ṣe kà àmọ́ fi ń sán gbogbo wa sheikh islam ni ibn Taymiyyah rahimahullah rahmatan wasi'a ó ní òun ò rí tí máa ń mú kádùá tètè gbà láyé ibi istighfar ó ní tí masáyìlì bá kojú òun ó ní oògùn méjì òun náà ni tawhid àti kíni àti istikfar onítòun bá sọgọ́rùn mẹ́ta ń gbà mí òun ò ti tí ì ṣe jù ti gbogbo fi yẹn jú n'gba mí yóò fẹ́ tó ẹgbẹ̀rún kọ́lọ́wọ́n ọgbọ́n tó sọ pé yes mo ti gbọ́ báyìí kí ló bá rẹ̀ dà sọ ma wa anta ọba rẹ̀ dà ní kò lè jẹ́ òun ò ní fìyà jẹ àwùjọ iṣẹ́ lópin ìgbà tí wò òjíṣẹ́ náà islam bá ti wà láàrin wọn báwọn sàbẹ̀ sọ̀rọ̀ òun ò wò tiẹ̀ mọ́ wọn lára tó túmọ̀ sí pé kí ni tẹ́ni rí ọba adẹ́dàá máa ń wò ó àwùjọ lára ó ní wọ́n máa kana Allahu li yu'adhibahum wa hum subhanallah ọlọ́run ọba ò ní fìyà jẹ wọn lópin ìgbà tí bá ń tọrọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ ọlọ́run ọba kan ṣàdúrà níwájú kaaba ó dẹ̀ ń gba omi lójú wa. ó ní ìwọ ọba adẹ́dà kí lòun ṣe tóun ó fún fi jẹ́ pé ọ̀wá nígbàdo ọ̀gbà ni mọ̀nàkà torí pé kí ẹni tó burú jù nínú ẹ̀dá rẹ̀ tó dẹ̀ jù pé ọ̀tá rẹ̀ ọbẹ̀ o ó ní kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún gbogbo ìyàtọ̀ ọba fi jẹun kọ́ sọ́díjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà ọdẹ ló ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún tòun ti jẹ́ ọmọlẹ́yìn máa ń mọ̀ lòun gbogbo ohun tóun bá ṣe sílẹ̀ àlọ́sílẹ̀ forí jì mí máa ń bí abùkátà mi subhanallah gbàdúrà mi má wo tèmi má wo tèmi títí tóbi rẹ ni ó wò Allah aláwà lọ́ba adélábi sọ pé ẹ̀yin ẹrú mi alladhina asrafu ala anfusihim tẹ́ ẹ ti kọjá àlà lórí ara yín ẹ ti ṣìnà lọ kò sí tẹ́ ẹ ti dánwò onílà taqnatu min rahmatillah. ẹ má jà kán ọba ọba adẹ́dà Allah subhanahu wa ń ti ń sápàdé òun pẹ̀lú kíni pẹ̀lú tọ́ọ̀bà òun náà gbà yín lẹ́rú kí ló ṣe ẹ bá ntí máa mú kéèyàn ní sún ìsúnmọ́ ọba adẹ́dájú nínú iṣẹ́ èèyàn gbọ́dọ̀ fi tàfàlà kí ni àsọlá àti. ìgbésẹ̀ lẹ́sẹ̀ lọ mọ́sáàjì dìgan fún ara rẹ̀ kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ó ní gbogbo ẹ̀sùn ọ̀tún tá à ń bá ń fi ń gbé àgbéga gbogbo ẹ̀sẹ̀ àlàáfíà tá à ń bá ń gbé ìpèsè rẹ ìfìdíyà yìí kékeré èyí ò ní mú ní kékeré èyí ó ṣe gbìyànjú lé lórí lọ́nà kíkí kí ló bá dé sọ wọn ni tẹ́nà anil fàṣà wal munkar èyí máa kọ́ ọ́ di ìwà burúkú fún yàn àti tí ò tọ̀ torí pé kí ni ìrántí ọba dẹ́dà ló mókè jù wọn ló dáa jù wọn sì rántí ọba dẹ́dà ń gbogbo wa ọ̀sọ́lá èèyàn gbọ́dọ̀ fi ṣe kiri ṣeré òjíṣẹ́ mẹ́sàn-án láti máa ń sọ yìí pé nítọ́ dáa jù nínú iṣẹ́ òun ni ìrún tá a kí lápò àsìkò rẹ̀ a gbọ́dọ̀ fi rún láre a gbọ́dọ̀ kí sásìkò a gbọ́dọ̀ kí ń yẹn máa a gbọ́dọ̀ kí nínú àwọn àmàsájẹ ọ pàtàkì. kì í ṣọ̀rọ̀ nìkan a gbọ́dọ̀ fi ojú tẹ́ńbẹ́lú àwọn nàwáfìl àmójútó wọn àwọn nàwáfìl náà láti ṣe pínlẹ́kínní láti kó wa ró dáadáa gbogbo eléyìí pàtàkì kì í ṣe nìkan gbogbo ń ta kì í ṣe nǹkan kékeré nǹkan kan wá kí ni àdúà àdúà ìbẹ́ lọ́wọ́n ọba ó dín ní òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam kò fi tàfàlà kò fi ṣeré kí ló jíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ ó ní la yaruddul qada illa àdúà kò sí tí máa yí kádàrá padà àfi kí ni ó ní bẹ́ẹ̀ náà sì ni ìṣe dáadáa yìí máa mú kọjú orí ogun sí sallallahu alaihi wasallam àdúà nínú ẹgbà wa kan ó ní àdúà àti àdánwò àmìwò wọ́n máa jọ jíjà dùn lókè ni tí àdúà bá ti pọ̀ yóò wá borí ìdánwò kò ní jẹ́ kó ṣẹlẹ̀ síyàn àdúà pàtàkì fún mùsùlùmí òjíṣẹ́ náà sàrà sàlám fi ṣeré ìmọ̀ ṣe ládùá àdàmọ̀ ya muqallibal qulub wọ́ọ́ bá dẹ́dàá ọba tí máa yí ọkàn ẹ̀dẹ́ èèyàn bó ṣe wù sabbit qalbi ala dini jẹ́ kọ́kàn ní orin ilẹ̀ lórí ẹ̀sìn rẹ wa ya musarrif al-qulub ọba tí máa darí ọkàn ẹ̀dá bó ṣe wù sarrif qalbi ila ta'atik darí ọkàn tèmi sí máa tẹ̀lé òfin rẹ nìkan torí pé kí kọ́ rọrùn kìí ṣe tó rọrùn ní rírí tí à ń ríṣẹ́ rẹ ṣe tá à ń ṣe é bí ẹ ń ẹ jẹ́ ẹ̀kọ́ yẹn wàláhì kì í ṣe ṣe wa ọba ló fi ṣe rọrùn àìmọye àwọn èèyàn tó jẹ́ pé wọ́n tẹ́ ń wò ó tó ń bá ń pè wọ́n sákìyèsí sọ yìí ló fi jẹ́ pé a bá rí nínú wọn bẹ́ẹ̀ tó jẹ́ pé à ń ṣègbìyànjú lé lórí kí ni dá lẹ́yìn rẹ̀ ká máa ṣọ̀pọ̀lọpọ̀ àdúrà wọ ọba bá a darí rẹ̀ bá a ṣe ní rọrùn fún bí àdúà àdúà ó pàtàkì kì í wá ṣe yàn nìkan gbogbo ń tá a bá ṣe ká wá ìmọ̀ lórí ẹ̀ ó pàtàkì mùsùlùmí kẹ̀kẹ́ àtàtì nǹkan àtàjẹ́ eh, àṣẹ bẹ́ẹ̀ rárá bóò ni wọ́n ṣe ní àṣẹ ó pàtàkì ìmọ̀ yẹn pàtàkì bóò la ṣe kírun torí pé kí ló sọ ó ní sọ́ọ̀lù kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí tí mò ń kírun. Ah. kò fi mọ́ ń bẹ̀ wọ́n lẹ́lòmíì ó kírun ìdá kan nínú mẹ́wàá ni ó gbà ní ládàá ẹlòmíì ìdá kan nínú mẹ́sàn-án ẹlòmíì ìdá kan nínú mẹ́jọ ẹlòmíì ìdá kan nínú méje ẹlòmíì ìdá kan nínú mẹ́fà ẹlòmíì ìdá kan nínú márùn ẹlòmíì ìdá kan nínú mẹ́rin ẹlòmíì ààbọ̀ ni ó gbà tó ń túmọ̀ sí pé kíni bí òun bá ṣe jọ tiẹ̀ sí bẹ́ẹ̀ ni kíni ni láàdá ó ṣe pọ̀ sí òfin jẹ́ pé a gbọ́dọ̀ wá ìdí gbogbo bó ṣe kírun ṣé àjòkù tẹ̀tẹ̀rẹ̀ láti mọ̀yìn a ṣe kíni a wà mọ̀yìn kíni mà Allah sọ báyìí òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọlám ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàábé mu lò báyìí torí pé kíni àwọn ni aṣojú wa níwájú ta ni níwájú oníṣẹ́ ńlá sallallahu alaihi wa alihi wasallam. ìṣesí wọn lè rí ọ̀rọ̀ wọn lè rí torí àwọn wọn gba kéwù tó fún wa tá a fi mọ̀ bí òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ṣe ṣe pàtàkì. lẹ́yìn eléyìí a wà ní istislam li qada'illah ìgbára lọ́ba adẹ́dàá gan lórí gbogbo nǹkan gbogbo nǹkan tá a bá kó sí ntí ká kọ́kọ́ máa rò ó ní Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ ó ṣẹlẹ̀ tó dẹ̀ ní kápá lórí gbogbo nǹkan. ìgbára lè báyìí yóò wá mú kí ní tá à ń bá ń fẹ́ kó ṣe kí ni kó rọrùn fún wa láti ṣe láti gbárùkùtù torí pé kí ni àní wo títóbi tàbí ìnira tí ń bẹ nínú nǹkan kí láà máa wò ọba tá à ń wá ìyọ́nú rẹ̀ tó jẹ́ pé látara ìyọ́nú rẹ̀ gbogbo ó ti mú rege eléyìí pàtàkì fún gbogbo alágbọ̀yé kó ṣe gbìyànjú kó dùn rí rẹ̀ agbọ́dọ̀ ṣe gbìyànjú kó fi jẹ́ wípé kí ni gbogbo gbìyànjú tá à ń ṣe kọ́mọ́dánù àmọ̀tàdúà àmọ̀tẹ́lọ́wọ̀n ọba. a ní fojú kékeré wo ẹ̀ṣẹ̀ a ní ṣèṣe wípé báyà àwa ti là rárá a yìí máa bẹ̀rù wípé tó a ti rúure náà o ọba adẹ́dà yá sọ̀rọ̀ torí kò sí ntí èèyàn fi rúure bíi pé kíni bíi pé kíyàn tẹ̀lé ntí ọba adẹ́dà fi wọ́n jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam kọba gbogbo wa ká lè máa tẹ̀lé. kó fi tí iṣu òdodo kó fi hàn wá ní irọ́ kò jẹ́ a lè sáko nídìí rẹ̀ kọ́ba dada kó fi ẹ̀sìn rẹ̀ rọ̀ wá lọ́rùn kó fi rọ̀ wá lọ́rùn láti tẹ̀lé gbogbo bí gbogbo ẹ̀ bá ṣe dojúrú tó kọ́lọ́ má jẹ́ kí tiwa dojúrú ń kó jẹ́ kí tiwa dá ń kó jẹ́ kí gbogbo gbìyànjú tó fún wa ṣe kó jẹ́ ká bá níbi tó lérè kó má dàlú àlàyé. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته naam wọ́n ní àwọn tàbá ní ìbéèrè um, ìbéèrè yẹn à ní lè gba púpọ̀ inṣàlá díẹ̀ náà ní inṣàlá ok one two three four actually five. Ah, ọ̀kan nínú àwọn ọmọ ìyá wa ọmọ rẹ̀ ó ní ó ní àmì wò kan látara ọmọ rẹ̀ tó jẹ́ pé wọ́n ní láti ṣe operation fún dókítà lòun náà dókítà ṣekoni ọmọ yìí ti wà lọ́sítù fúngbà kan. lẹ́yìn ìgbà tẹ́ ń bá a sọ̀rọ̀ abákẹ́sì dìklẹ̀ kan ẹ sọ pé lẹ́yìn àwọn ànábì ọlọ́run bá òun ló tún máa wà lójọ́ náà náà kí làwọn iṣẹ́ olóore tó máa ń ṣe tó fi jẹ́ pé lẹ́yìn àwọn ànábì ọlọ́run bá òun ló tún kọ́. kánà Siddiq al-Akbar masana ìgbà tí ọlọ́sìnmi araj òjíṣẹ́ náà sílá sílá tó dé àwọn kò fáàrọ̀ Mẹ́kà. wọ́n ní tí àwọn bá ní káwọn lọ sí Baitul Muqaddas ó ní iye ọjọ́ tàbóṣù táwọn máa ń gbà táwọn máa ń lò káwọn tó lọ káwọn tó dọ̀n káwọn tó dé pẹ̀lú ràkúnmí. Ah! téèyàn bá sọ fún ọ wípé òun wá lọ bẹ̀ ní àwọn àsìkò kékeré kan lóru ṣó pọ́síbù. ó ní òun ọ̀rọ̀ bẹ́ẹ̀ ara alé rẹ̀ ń tó sọnù ó ní tó sọ bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni ẹ̀ṣú ọ̀pọ̀ sọ bẹ́ẹ̀ mo gbàgbọ́. ṣó sọ bẹ́ẹ̀ wọ́n ní tó sọnù ó ní mo gbàgbọ́ bó ṣe ń dùn oníbo ṣe rí nu kí ni túmọ̀ yìí tafsir ọgbọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìláà ń gbọ́ tuntun kí ló padà wá ṣẹlẹ̀ wọ́n pa Abubakar Siddiq radiyallahu anhu wọ́n ní àwọn tí wọ́n lọ sọ̀hún wọ́n fẹ́ẹ́ dé a wàá pè wọ́n jọ á pè sí kọ́ wá ṣàlàyé ntọ́ba rí lọ́hùn wọ́n wá ń bi léèrè ibi báyìí ibi báyìí kọ́ kí ló ń ṣe náà láti láti yá lọ kì í ṣe èmi ni wọ́n fẹ́ já nírọ́ bọ́tá ní ọba tó rọrùn. Allah subhanahu wa ta'ala dẹ̀ dá lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀ kí ló ṣe <laughs> ọ̀rọ̀ Jibril wà alayhi salam kí ló ní kó ṣe ó ní gbogbo ibi tí wọ́n sọ fún yìí tí wọ́n bá ń ti ń béèrè máa gbé píkṣọ rẹ̀ hàn kọ́ máa wò kọ́ máa ṣàlàyé ibi tó bá ti ń ṣàlàyé àwọn mínú wọn sọ pé òun mi ò rí yẹn o èkejì ó sọ pé rárá èmi rí bó ṣe sọ yẹn ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni táyì ni òótọ́ ni bẹ́ẹ̀ bó ṣe rí nù wọ́n wá di ẹni tí ń ṣe kíni tí wọ́n ń jára wọn nírọ́ tí wọ́n ń takura wọn. Abubakar Siddiq ó ṣe tẹ̀sídìkù òjíṣẹ́ náà sílẹ̀ àlọ́sílẹ̀ ọgbà fún un ó tẹ̀lé ojú ọ̀nà tó kọ̀ yẹsẹ̀ kúrò nínú ntọ́ ọlọ́ba adẹ́dà fi ń ojìṣẹ́ náà fìlà lọ sọ̀rọ̀ mẹ́sẹ̀lẹ̀ ìgbà tó jíṣẹ́ náà sàn fúlàn jáde láyé tán àwọn kan láwọn ò ní yọ zàká mọ́ Abubakar Siddiq radiyallahu anhu ó ní á sígun tì wọ́n ó dẹ̀ sígun nínú àwọn tí wọ́n ń gbà nímọ̀ràn jọ kì í ṣe tàtàkù ó ní Umar ibn Khattab radiyallahu anhu máa jẹ́lá alẹ́ tì torí ọba adẹ́dà máa ń gbẹnu rẹ̀ sọ̀rọ̀ ó ní wọ́n kírun kírun ni wọ́n o wọ́n ṣe imáni o ọ́ lè ṣígun tì wọ́n kí ni abakar sadiq dá lóhùn ó ní nǹkan kan bó ṣe lè wù kó kéré tó tó jíṣẹ́ lásán àṣìlá ń fi lọ́lẹ̀ tí wọ́n bá láwọn ò ní ṣe ń ṣígun tì wọ́n. ó dẹ̀ ṣe bẹ́ẹ̀ alhamdulilah wọ́n padà sí di òdodo Umar radiyallahu anhu gbogbo wọn ní à ń padà yìn wípé a ah, òun ló wà lójú ọ̀nà torí tí ó bá ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ọlọ́run ní ìbá máa ń tí ìbá ṣẹlẹ̀ alhamdulilah so ẹni ni ó ń pa ń fẹ̀ sí gẹ́ni sí tí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlẹ̀ mọ́ àgbọn rẹ̀ ti lómi lóyún tẹ́lẹ̀ kójú tó rọ̀ lọ́nà wò òun náà máa ń ṣe business ó witness circumstance kan occasion kan wọn ò tí ì rọ́jì iṣẹ́ lọ́sọ̀ àṣìlá mi iṣẹ́ ń gbà yìí ó lọ sí sham àwọn Júù Yahud wọ́n wá ń béèrè pé ọmọ ta ni ilé gulẹ́ mọ́nàdà kí nìdí tí wọ́n fi béèrè wọ́n rí nínú oòrùn bí ibòji ó dá wà lórí òjíṣẹ́ náà sílá àlọ́sọ̀lá wọ́n ti gbọ́ nínú ìtàn wọn àsọ́ọ́lẹ̀ wípé ànábì ìgbẹ̀yìn nínú àwọn àmì tí ó bá wà nù wọ́n wá ń béèrè ọmọ ta leléyìí àpẹẹrẹ gbogbo àwọn àpẹẹrẹ ànábì ìgbẹ̀yìn tí wọ́n sọ. So, ó làwọn ń rí lára rẹ̀ yìí Abubakar Siddiq ń gbọ́ gbogbo yìí láti gbà yẹn tọ́jú ara ni ó ti tímọ́tímọ́ pẹ̀lú òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrùsọ. bàtí ìyàwó Khadija tó ṣe khitba sójíṣẹ́ náà sọ̀rọ̀ àrùsọ náà òun wà nínú àwọn tí wọ́n gbárùkù kí obìnrin rí lélẹ̀ téèyàn fi tògbésí ayé so yàní ó gbìyànjú gan lójú ọ̀nà ọba adẹ́dà ó gba òjíṣẹ́ lọ́sọ̀ àṣọlá ń gbọ́ gan-an ló fi jẹ́ pé ẹni tó bá fẹ́ kí tòun náà jọ tiẹ̀ kò lè dàbí tiẹ̀ ìyẹn gbólóhùn tá a lò ẹni tó bá fi kí tòun náà ó jọ tiẹ̀ àti dàbí tiẹ̀ yẹn kò pọ́síbù kódà àwọn sàbí gan wọn ò lè dàbí rẹ̀ ta ló bá kọ̀mpìtì jù nínú àwọn sáré Umar bin Khattab arúgbó kan wá Madina opó ni téèyàn bá ń gbìyànjú láti ṣe dáadáa sóko láti bá gbọ́ bùkátà pàápàá jùlọ arúgbó ọba adẹ́dàá máa ń tara rẹ̀ kẹ́yàn ẹni tó wá wá Madina yìí Umar rọ̀dí ó lé kọjá pé òun lòun ó máa lè ṣe khidma pẹpẹ ń furu fọba adẹ́dà láti ran arúgbó yìí lọ́wọ́ pọ̀ torí pé gbogbo ìgbà tó ń bá débẹ̀ wọ́n ti parí gbogbo iṣẹ́ kí ni eléyìí ọwọ́ adúró ń jọ kan wípé ìdùn ń bí ilé ni ẹni tí bá máa ń ṣe léyìí mo fẹ́ mà aláàtọ̀ ọwọ́ àárín tí o bá ní jagunlabi tó yọ lọ́ọ̀kan àwọn ní kò sẹ́ni tí ó jẹ ìwọ náà ní ọjà ìwọ náà ní ọjà làálù wípé ká máa ṣiṣẹ́ àṣepamọ́ khalifa nígbà yẹn ò lé aṣíwájú gbogbo wa ń gbà yẹn gbogbo ayé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ yóò máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́ọ́ ṣe khidmat iṣẹ́ rí ara àwọn ntí máa ṣe nìyẹn tí ọba adẹ́dà tó fi yọ́nú sí kó tó di kó kú òǹbí so lára nǹkan tí a lè máa ṣe kí tiwa fi jọ tiẹ̀ ò ní rí pé ọ̀gọ̀ọ̀rọ̀ ṣẹ́ tá à ń ṣe gbogbo ṣẹ́ tá ń ṣe ká ṣe torí tọba adẹ́dà ká jẹ́ kí àṣepamọ́ kó pọ̀ ń bẹ̀ ká má ṣe rìíyà ká má ṣe súnmọ́ a ká dẹ̀ ṣe ìgbìyànjú láti rójú rẹ ọba adẹ́dà nìkan inshallah alkarim pẹ̀lú eléyìí tiwa náà jọ tiwọn bá a lè ṣe tó wọn ntí máa bí ni wípé a nífẹ̀ẹ́ wọn kí ló jíṣẹ́ lásán àṣìlá nsọ almaruhu ma'amal habba wàlẹ́ka maktasabt àwọn tá a nífẹ̀ẹ́ sí tá a fẹ́ jọ tiwọn yìí á wà nù ọ̀lìjẹ́nà pẹ̀lú wọn déédéé dí agbára wa ipá wa iṣẹ́ wa bó ṣe mọ̀ ṣùgbọ́n àwọn pé asa wà ní àrọ́wọ́tó kan náà dọ̀yẹ́ pé gúrùpù zúmùrọ̀ àwọn aláwà kọ́lọ́ mọ́sá fi mọ̀ fún wa. Jazakumullahu khair. Wọ́n ti jazakumullahu khair. Níbi láti lọ bọ́ lọ́wọ́ máa dẹ́dà. nígbà. níbi ìpalẹ̀mọ́ láti lọ bọ́ lọ́wọ́ máa dẹ́dà. náà kọ́lọ́njẹ́ abójú rẹ̀ gbàgbọ́. àmín àmín. ẹni ká máa bẹ̀tẹ́ wò. Hmm. kílẹ̀ ẹ̀kọ́ tó ń bẹ níbi máa bẹ̀tẹ́ wò ní akẹ́sàn láì. náà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ní ká máa bẹ ìtẹ́ wò. bíbẹ tẹ́ wò yìí máa ń wá sí ní máa ṣe fún yàn tolúkálukú ò rí tiẹ̀ mú bẹ́ẹ̀. Ah, njọ kan náà làwa náà dà báyìí ló fi jẹ́ pé nínú súnà ibẹ̀ tẹ́ wò ní wípé àdúrà tá a ṣe ń bẹ̀ à ń sálámà sí yín o ahlẹ̀ dàr minal mu'minin wal muslimin ẹ̀yin ti ṣáájú fún wa àwa náà ń bọ̀ àbáàní wa ni àwa náà ń bọ̀. à ń tọrọ fún àtàwárí àlàáfíà kí ọba adẹ́dà kó fún wa ní àáfíà kí ni àáfíà ìmọ̀ ní stress ìmọ̀ rí ìdààmú nínú ọ̀rọ̀ èèyàn ò ní àáfíà ìfìjẹ́ pé ńgbà tí ọkàn náà sábẹ́ ìṣẹ́nà sàlàsílẹ̀ Abbas abdalhanu tọ́lọ́bù ìṣẹ́nà sàlàsílẹ̀ fún mi ládùú àti màsí kó jẹ́ sókè sẹ́lẹ̀ láàlẹ́ àáfíà máa bẹ lọ́wọ́n ọba kó fún ọ lálàáfíà ó tún padà lọ àwọn àdúrà tó tó mìtìtì lòún fẹ́ òṣìṣẹ́ náà sọ́lá ni kọ́ bẹ lọ́wọ́n ọba fálàáfíà ọ wá ṣàlàyé fún tọ́ ọba ní àlàáfíà ò ní rí dààmú láyé bí àtọ̀run ń tọ́ dáa jù tí èèyàn máa ń tọrọ láyé àtọ̀run ò ní àlàáfíà ìyẹn pé ká má ní stress kí gbogbo nǹkan kó gún régé kọ́lá wọn sàyè kọ́lá wọn gún régé láyà tó. wọ́n ti ṣẹlá fún wa. àwọn ọmọ tí wọ́n bá kú lóko lò kí ni ipò tí wọ́n wà ní ọjọ́ gbẹ̀ngẹ̀. ọjọ́ yìí ṣẹlẹ̀ fúlà islam sọ ni pé wọ́n fi wọ́n ta mí lọ́rẹ. àwọn ni wọ́n jẹ́ service boy fún wa lálẹ́ jẹ́nà inṣọ́ọ̀lù. bí gbèsè téèyàn bá jẹ. náà. pẹ̀lú bá ṣe mọ̀ pé tá a bá jáde. náà láyé ó wà lára tí wọ́n gbọ́dọ̀ mójútó. náà kí ni tó yẹ kéèyàn ṣe lórí ẹ̀ gan. ẹ̀yà gbọ́dọ̀ ṣe gbìyànjú tó pọ̀ lórí gbèsè kó tó lọ tọ́ba wa ṣe gbogbo gbìyànjú tí ò bá rí fún gbìyànjú tá a mí olúkálukú máa ó sa gbogbo apá láti san gbèsè kò ní san olúwa bó dodo ní òjíṣẹ́ náírà sí náà ló wọ́n san jọ gbẹ̀ndẹ̀ kíá. ní mọ́ṣáláṣí téèyàn ní àdúgbò téèyàn ti ń ṣiṣẹ́ àwọn mọ́ṣáláṣí kan tó súnmọ́ tó yẹ kéèyàn ti lè máa kírun wọ́n ti sin òkú sí àyè àlò àlá rẹ̀. bẹ́ẹ̀ ó kọjú bó sí àyè àlò àlá tí wọ́n ti ń ṣàlàyé. náà ṣé kò sí níwájú mọ́sí. kò sí níwájú ó bọ́ sẹ́ wípé ara mọ́ṣáláṣí wọn náà ṣì ní gbogbo ìyá lọ. a máa ń kírun ní filling station ní bíi lúbẹ̀ tí wọ́n ti máa ń ṣe kìnìyàn láti máa ń kírun. ṣé wọn ò bẹ́ẹ̀ ṣé a lè kà á sí pé à ń kírun jọmọ gẹ́gẹ́ bí ṣe sọ pé ká lọ kírun. ibi tó ti máa ń sábà kí wọ́n tó lúbẹ̀. pẹ̀lú pẹ̀lú tí wọ́n ṣe yẹn kí advice wọn kí wọ́n fẹ́ǹsì ìsìnkú yẹn ibi tí wọ́n sìnkú sí yẹn kí wọ́n fẹ́ǹsì ẹ̀ kú lára mọ́sítì kí wọ́n gbà wọ́n nímọ̀ràn kí wọ́n fẹ̀ǹsì ẹ̀ kú lára masjid tí ò bá ṣe pé kíbla ni wọ́n gbé sí ó yìí bẹ́tà ṣùgbọ́n bí wọ́n ṣe ṣe Advice ní òfin wọn ni kí wọ́n fẹ̀ǹsì ẹ̀ kú níbi masjid ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ báyìí arábìnrin yẹn ẹ̀rọ ọlọ́run bá arábìnrin yẹn ó kọ́ masjid tó ó dẹ̀ gbà fásitì bẹ́ẹ̀ but. Uh, Afa wípé ẹ máa mú nǹkan wá ẹ máa mú nǹkan wá ni ó wá àtẹ́ǹdì halkọ̀kù wá ní ah, ẹ dákun ẹ bá fíṣítì masjid wa àmọ́ ọ̀yà wa débẹ̀ bá ṣe débẹ̀ wọ́n béèrè kí lélẹ̀ ó ní hmm, ó bú sẹ́kù kí ló ṣẹlẹ̀ ó ní bàbá òun á ah, ó lóun fẹ́ràn bàbá òun yàtọ̀ sí pé tọ́ òun sábàbí bóun ṣe ní ìkẹ́ látara rẹ̀ ni ó ní kò gba ìgbàkúgbà lọ́wọ́ òun lórí ọ̀rọ̀ ẹ̀sìn màmá òun gbìyànjú ṣùgbọ́n bàbá òun ò jẹ́ òun bàjẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò mú ní kékeré ló fi jẹ́ kí gbogbo bóun ṣe rìn lọ síta tó òun ò lè compromise ìṣèjáàbò òun tó ń wá wòye pé kí ni kóun ó ṣe lòun fi kọ́ masjid ńgbà bàbá yẹn wá jáde láyé òun wá sí síbẹ̀ kọ́ máa jèrè iṣẹ́ rẹ̀ látàyè lọ bó ṣe sọ́dọ̀ mo ní wọ́n wá sọ fún yín pé àyà rẹ̀ ó lóun fẹ́ tún ojú ọmọ òun ṣe o but ó ti ti kàbọ̀ sagbọ́ yorùbá yẹn hmm, àwọn èkó pọ̀ ń bí o hmm. ìyẹn ni wípé in tó tún ṣe yìí ibi tó sin bàbá rẹ̀ sí kò wà òkè ó ní kí kí ni wọ́n mì ah, ẹ̀yin ní súnà ẹ̀dún ti dé o wọ́n ní mọ́ṣáláṣí àti ibi ìsìnkú wọn èso rẹ̀ wọn ègbé papọ̀ lòdìṣẹ́ láti atlant sọ pé ẹ má sọ lé yín di tẹ́ ẹ kírun bẹ́ẹ̀ ó ní ẹ́ẹ̀ ọgbára kí ni kò wọ́n ṣe wọ́n ní tó dáa jù kó wú òkú ìlọsí tẹ tágbára yẹn ò bá sí ẹsẹ̀ ń tẹ̀ ọ̀fọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ń bẹ̀ ó rẹ̀ pé àfa yẹn ó ní ó sọ lè fún mi láti gbà yìí òun wò wípé ó wúwo òun fẹ́ sọ ní à ah, ọ̀rọ̀ àkìyàmọ̀ lélẹ́yìí kì í ṣe bí yẹn ṣe fẹ́ bọ́ba adẹ́dà ṣe fẹ́ ni níbẹ̀ ni wọ́n ti ń ṣègbìyànjú láti fẹ́ǹsì bẹ̀ ọ̀f wọ́n lè ti fẹ́ǹsì bẹ̀ ọ̀f so kí ẹ̀ fún wọn ní àwọn advice yẹn but kí ẹ̀ súnmọ́ wọn torí ọ̀rọ̀ wa dọ̀rọ̀ bí ọ̀rọ̀ doctor wọ́n gbé aláìsàn wa bá o kéèsì aláìsàn yẹn wà horrible ibi tó ti wá ló ń gbé e ọba yàgbẹ́ sí ọ láṣọ ṣọ́ọ̀fọ̀ létí àbúrò ọ̀bùn onídọ̀tí ọ̀fọ̀ létí là àlàlà kọ́lì ń téèyàn lè ṣe díẹ̀ nínú gbẹ̀yìn ó fi ilẹ̀ bọ̀t kí lọ́ọ́ kọ̀kọ́ ṣe ná ó mójútó bí ó tiẹ̀ ṣe yè nígbà ọba wa yè tán dókítà ìgbẹ́ni lára aṣọ lára aṣọ yìí à ìwọ náà lọ yà á torí sọ ma pé kọ́ mọ̀ bóun ṣe débẹ̀ kó fi máa gbogbo bí àwọn èèyàn bá ṣe ń pè wá lóko tí ìṣe tiwa tó ṣé tí wọ́n pe ọ̀gá wa ṣé kò burú jù bá wọn. Allah subhanahu wa ta'ala ló ń sọ wa qala alladhina kafaru ya ayyuhal ladhi unzila alayhi dhikr kí ni a sọ innaka lamajnun subhanallah àwọn kèfèrí ní ìwọ tí wọ́n sọ ìrántí kalẹ̀ sí ẹ̀wọ̀ contradiction àwọn gan wọ́n gbà wọ́n ní wọ́n sọ ìrántí wọ́n sọ kalẹ̀ fún wọn wéré ní ọ́ lẹ́nu wọn so gbogbo àwọn ọkọ̀ tí wọ́n bá pè wá yìí kò lè tó yẹn oyè lèyàn fi ń gbà níwájú ọba dẹ́dà a gbọ́dọ̀ wòyàn kí nìyẹn ariwo ọjà ni tàlàkù ọba tá n bá nájà subhanahu wa ta'ala òun la máa wò wíwò rẹ̀ ni wípé a máa tún àníyàn wa ṣe àwọn máa ṣe pẹ́pẹ́ ń furu àní ka sacrifice kan kún púpọ̀ jù láti fi wá ojú re rẹ̀ because bó bá ṣe pọ̀ sí sacrifice wa bá ṣe pọ̀ sí bẹ́ẹ̀ ni kí ni ládàá náà ó ṣe pọ̀ sí so àdídákẹ́ agbọ́dọ̀ dákẹ́ kò sí tí wọn ò ní pẹ́ àtàn torí pàápàá jù lọ àsìkò tá a wà yìí àsìkò gúrúbà àsìkò tẹ́sìn ti dàjòjì nínú ilé gan láti kọ́kọ́ fèsì wàhálà ṣé tàwọn sunfún ni ṣé tàwọn ẹlẹ́gbẹ́ ni ṣé tàwọn ẹni bídà oríṣiríṣi ni ẹ má dá wọn lóhùn irùngbọ̀n nìkan ni wọ́n ń gbé káàkiri àti ṣòkòtò wọn tí ń sọfẹ́ wọn ò ní nǹkan kan oríṣiríṣi enímọ́lìdì bẹ́ńbẹ́ eníkíní bẹ́ńbẹ́ eníbàndírí gbogbo wọn pọ̀ rẹpẹtẹ. wo ni wo o ò ní dákẹ́ torí kíni kúnkún là á kọrin adití tó o bá tó o bá sọ tí o bá gbọ́ dáadáa kí ló sì ṣe o lè gbé máìkì kan kó o gbé sí létí láti fi ṣe kí kí ni góòlù rẹ àní kó wọlé kí wọ́n lè kúrò nínú ẹni tí wọ́n jẹ́rìí burúkú lé lórí ń jọ gbẹ̀ndàkíámà àwa ní fi máa ń bẹ̀ wọ́n á tún máa ṣàdúrà fún wọn but a mọ̀ wípé kí ni ta ló lè yí wọn padà kì í gbìyànjú wa but ọba adẹ́dà fẹ́ ká ṣe é káwa jèrè látara bẹ́ẹ̀ ànídákẹ́ ànídákẹ́ kò sí sọ́hún circumstance tí ó mú wa dákẹ́ torí pé básìkò bá ṣe ń lọ tí sophistry ń wà bẹ́ẹ̀ náà ni kí ni àwọn ọ̀tá ẹ̀sìn àtọ̀tá súnà wọ́n máa wá in a very sophisticated form wọ́n náà máa tọ́ba ti gbọ́ nǹkan kan yé masalu ladina takhadu min dunillahi awliya kí lọ́ba rẹ̀ rà sọ. kamasalil ankabuti takhadat bayta bí òwò aláǹtakùn ní gbogbo wọn tó o bá ti mú nọ́ọ̀sù kan wá nísìn ó rí gbogbo ẹ̀ ó dẹ̀ tún yága báwọn ń pariwo àwọn fi ń gbé mọ̀lídìí fi ṣèrántí dáadáa òjíṣẹ́ náà fúnra ṣọlọ́ọ̀nù so n tẹ́ ń sọ ni pé dáadáa ni àbí sójìṣẹ́ ńlá ò máa ńlá àlàfáà wọ́n rìn mẹ́yìn àwọn sàbí ò mọ̀ wọ́n rìn mẹ́yìn àwọn tábì yìí nà ò mọ̀ wọ́n rìn mẹ́yìn àwọn tábì tábì yìí nà ò mọ̀ wọ́n rìn mẹ́yìn torí gbogbo wọn tó o bá bi wọ́n léèrè tó o bá sọ pé Malik wọn rahimahullah ètò ètò kéré nu wọn ni ó ṣe rahimahullah ètò pọ̀ nu wọn kí ni wọ́n sọ radiyallahu anhu Imam Malik kí ló sọ ó ní gbogbo tí ẹni èèyàn bá gbédé tó lóun fẹ́ fi ran ẹ̀sìn lọ́wọ́ kọ́kọ́ fi wo àsìkò ìpele mẹ́ta tí wọ́n tẹ̀léra wọn yẹn ntí ìṣẹ̀sìn nígbà náà kò lè jẹ́sìn nísìn ntí àfihàn ẹ̀sìn lọ́wọ́ ńgbà náà a lè fi ràn ẹ̀sìn lọ́wọ́ nísìn torí àtúbọ̀tán ọmọ yìí ò lè ṣe túnṣe àyàfi tó túnṣe lákọ̀ọ́kọ́ kí ló túnṣe lákọ̀ọ́kọ́. التوحيد والتمسك بما جاء به نبينا صلى الله عليه وآله وسلم ولا ترى تمسك يو قولي الله kíni tó jíṣẹ́ lásán àti langan sọ ó ní ẹni tí ó bá lóun ó pèpè sódìí òdòdó ń gbà náà kàkà àbẹ̀dẹ̀lẹ̀ jẹ́mù bẹ́ẹ̀ ni tó mú ògùn náà dání báyìí ṣùgbọ́n kíni kò gbọ́dọ̀ kéré kò gbọ́dọ̀ kéré kò gbọ́dọ̀ darapọ̀ mọ́ wọn. bí fìtínà ṣe lágbára tó iná bẹ́ẹ̀ ni ládàá náà ó ṣe pọ̀ tó kọ́ba dẹ́dà kó fún wa ní táàfì jèrè lórí rẹ̀ ó ní kíni ni sùúrù lórí ìmà pẹ̀lú kíni pẹ̀lú ṣe ń tà ṣe láti fi wojú rẹ̀ ọba nìkan kò síbi tó kan ó lè jẹ́ ẹbí ó lè jẹ́ láàrin ara yín gan tó àgbọ́yé kan yóò kàn ṣètánì ọkàn ìṣe wáṣíwáṣà fún yóò dẹ̀ gbé nǹkan kan parí yóò dẹ̀ múra kankankankan but kí ni ó nafsu kí ni nafsu sọ àwọn ẹni àkọ́kọ́ báwo ni wọ́n ṣe ṣe ní tí wọn ò gbọ́yé tí wọ́n ló fẹ́ gbọ́yé ọ̀bọ̀ ọ̀bọ̀ ń bẹ kọ́ba dẹ́dà kọ́ má jẹ́ ká kó sínú òkùnkùn wọn náà.

ó mọ̀ ẹ́ ẹ̀ńtẹ́nà dẹ̀sí sínú fẹ́ máa ní. rárá eyín ṣe iṣu. ó mọ̀ ó mọ̀ pé káṣí kò sí mọ́sálásí kò dáa kò mà. kí ni káṣí ṣe gbàdá. rákàláfì tó bá mọ̀ àwọn tí wọ́n mọ̀ ní bàrúwá kí ló ṣẹlẹ̀ wọ́n wú dànù wọ́n wú lọ sí tẹ́ tọ́ ọ bá ní wọ́n wú dànù kò sẹ́ni tí ọ̀rẹ́ wo wú òkú bàbá òun dànù ah, òkú bàbá èèyàn wọ́n wú dànù gbólóhùn yẹn ò ní wọlé wọ́n wọ́n transfer rẹ̀ lọ sí ibi tó yẹ wọ́n dẹ̀ rí ṣe alhamdulilayi bá a ṣe ń sọ yín náà ní ọ̀rọ̀ ṣe tàbí kí ni káwọn ó ṣe sí àní ntọ́ dáa jù ní pé kí wọ́n yọ kó ń bẹ̀ kí wọ́n dẹ̀ gbé lọ sáàyè rẹ̀ ìtẹ́ àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa wá gbẹ̀tẹ́wò àdúrà yẹn wọ́n máa yọ́ máa bá wọn gbogbo wọn yùn ọ̀gọ̀rọ̀ èyí tẹ́ ẹjọ́ máa gan ìgbà mélòó lẹ ṣàdúrà fún bàbá yín tí ń bẹ́ ń bì í kì í ṣe yìí nìkan ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ̀ ń dá látara ibi tó wà kékeré ní tí wọ́n fi ro gbogbo ẹ̀ pápápápá nù wọ́n lẹ̀ ṣe kí wọ́n wú wọ́n gbìyànjú rẹ̀ kọ́ wa dẹ́dà fẹ́yìn náà ní ìgboyà lórí òdodo tẹ́ẹ̀sì lè gbìyànjú bẹ́ẹ̀ n tá sọ fún yín na na. Sáà kan ti Wàlúkọ̀ sílá ti wọ́n jẹ́ kárí yín pẹ́ lórí dáadáa. àmì àtẹ̀yìn náà. ìbéèrè mi àkọ́kọ́ ni wípé lórí ohun ọ̀ràn yàn. náà tí àwọn súnà tó bá wà lórí alẹ́ sí lórí nọ́ọ̀là. bẹ́ẹ̀ àyàfi tí ètò bá tí nọ́ọ̀sù bá wà kó yàtọ̀. mọ́sálẹ̀ àlè ṣe fún ọ̀run náà fúlà torí kò sẹ́rì fún. àlè irun òjò pípè gan irun òkú gbogbo ẹ̀ bó ṣe ṣe kíní tó àṣe ìkọ́mọ̀ fún àní pè ń fún irun pípè lọ́la gan torí gbogbo ń ti ń gbọ́ ní ọ̀jẹ̀rì gbé muhammed níjọ́ gbẹ̀ndẹ̀ alikiamu bí ọ̀rọ̀ alálàájì ni labẹ́yì kàlà àwọn labẹ́yì kan tó ṣe báyìí kí ló ṣiṣẹ́ náà lọ́sọ̀lá ń sọ ó ní ilẹ̀ tí ń bẹ lápọ̀tù yóò pìkì gbólóhùn sapọ́ọ̀sì náà yóò pìkì rẹ̀ yóò wá tàka gbogbo ayé wọn wá padà pọ̀ ẹ pé ṣé ládàá yẹn ó ṣe é kó bẹ́ẹ̀ náà ni tiẹ̀ ti ń pè wọn bí ohun rẹ̀ bá ṣe jìnnà sí bẹ́ẹ̀ náà ni kíni bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan yẹn ó ṣe jẹ́rìí gbèsè ni ó fi gba lórí wọn ṣùgbọ́n bó ṣe ní tó yẹn àní pèrú tá a bá fẹ́ kírun jànáza àní pèrú bàbá fẹ́ kí ìdí àní pèrú tá a bá fẹ́ ṣe sọláàtì istisqa àní pèrún bàbá fẹ́ yẹn náà wá fẹ́ tó díẹ̀ báyìí àdẹ̀ ní ṣe kọ́ mọ̀ bí wọ́n ṣe lọ́la tó yẹn sọ pé ọ̀ràn àyàn làwọn nǹkan yìí wà fún tó dẹ̀ jẹ́ yí pé bó ṣiṣẹ́ náà sàrà sọ́la ṣe mú wa ni. ìkejì ni wípé nígbà tí a bá ṣe mistake ní orí òun bẹ́ẹ̀ ta ṣe tìjú lè sáré bẹ́ẹ̀ ntí sùdúrù sáré lè gbé ní nǹkan tó jẹ́ bí wàjibá tàbí sunan kì í ní jẹ́ ń tọ́jẹ́ òpó masalan. tọ́ba jẹ́ ní tó jẹ́ òpòrò àgbọ̀dọ̀ ní wáyé àti wà ní ruku rákà ẹ̀lẹ́ àti wà ń rúkú àwa rántí pé yẹn o àkàfàtìyà á padà sóòrò torí pé kí ààyè tá a wà yín àti kò tí yẹn ká dédé àti á padà sí a ti

ṣé mo ka fatia ni àbí mi ka fatia padà tó o bá ti ṣe èméjì lórí ntọ́ jẹ́ rúkùn yẹn o mú wá nù tètè padà mú wá tàbí ọ wà ní sùjádà ọ lọ sùjádà o ti wá dìde ọ̀fẹ́ máa dìde bọ̀ ọ wá wò pé ǹ hmm, ṣe sùjádà ẹlẹ́ẹ̀kejì ibi tó wà yẹn o tí ì lẹ́tọ̀ síbẹ̀ tó padà lọ́ọ́ mú wá tó bá wá kírun tán wàá wá mú sojúdù sọ́jítà sáwò wa náà. ọ̀rọ̀ méjì ló yẹ kí a ṣe àwa ṣe mistake àṣeyọ kan àti dìde sókè. kí ni yẹn kí ni méjì yẹn. ó yẹ ká sojúdù méjì àtàwọn oníṣòjú méjì bẹ́ẹ̀ àwa ṣeyọ kan àti gbàgbé. àwa dìde sókè padà sí sojúdù mú wa kó tó padà sókè tí a bá wá ṣe ìdíjú ti sàyẹn yẹn tán tí a wá ṣe tàṣàwìn. tá a ṣe. tàbá ṣe tàṣàwìn tá a ṣe àtàyà. tàṣà. rárá òní tá a bá ṣe ìdíjú ti sàyẹn tán. no naam nígbà tá a bá ti kírun wa tán ta fẹ́ sàn náà títa jẹ padà. bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣé ó nídìí ká wá ṣe àtàyà àbí kò nídìí. rárá èyí tó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ ni pé kò sí tàṣàwùd ń ọ̀rọ̀ wá wípé a ṣe tàṣàwùd but ẹlẹ́kẹta pẹ́sàn mi ni wípé tí bí mo ṣe wà yìí sìnkì ń dúró wọ́n wá rí bí irú àwọn ọmọ bíi seven years eight years àjọfẹ́ kírun nínú mosque báyìí so that àwọn wájú mi wà lẹ́gbẹ̀ẹ́ yìí so that tí ẹnìkan bá ń bọ̀ látẹ̀yìn tó jágbàlagbà kí n bọ́ síwájú ni àbí mi ti lè bọ́ síwájú tó ráwọn ọmọdé ló wà lẹ́gbẹ̀ẹ́ mi. èyí tó bá rọrùn tó bá jẹ́ pé ó wà ń wájú gbọ̀ngbọ̀ngbọ̀n kò sí bó o ṣì nísìn ó wà ń bí wájú ni wọ́ọ̀lù ni mo lọ fẹ́ bọ́ sí kò síbi tó fẹ́ bọ́ sí náà àfi káwọn lọ sẹ́yìn náà bàbá ẹ̀yìn gbàngbàngbàn lẹ́wà níbo làwọn fẹ́ dúró sí wọn ò lè sún mẹ́yìn àfi kí wọ́n ṣe kí ni àfi kí wọ́n sún mọ́wájú asùnlẹ̀mọ́sùlà èmi wa. ẹ̀rú òkú rí àwọn ọmọ yẹn bóyá wọn ti ní òun. rárá má sọ bẹ́ẹ̀ ọmọ ó lè má ju bí ọmọ ọdún méje lọ but kó ní ten years ó ní àdá ó lè ṣẹ̀ṣà ó lẹ́ṣà ọmọ wípé òun wà lórí ìrun àbí ara àwọn ọmọ ọdún méje àbí tí ò tó bẹ́ẹ̀ ọmọ yìí pé òun tóun bá tọ̀ ọ̀yẹ kóun tábà tí òun ò bá ti ṣàlùwàlà òun ò lè kírun ó dẹ̀ mọ̀ yìí iṣó ó ba àlùwàlà jẹ́ tó ti yé bá ọmọ gbogbo eléyìí ó depend lórí family tó ti jáde àti bá a ṣe rìn but ọ̀ràn yẹn ni káre àwọn ọmọ wa torí pé kíni kíni yorùbá àwọn yorùbá máa sọ wọ́n ní láti kékeré ìkóra lẹ́sìn ní kìí ṣe àsọ àsọ ẹ̀sìn ni láti kọ́ ọmọ lẹ́sìn ẹni tó líìdì irun fáwọn sàbẹ tí ò tí sí tásọ rẹ̀ ò balẹ̀ táwọn obìnrin ní ẹja wá ìmọ̀ ẹja wá aṣọ tó balẹ̀ fún ìmáàmù wa yìí ọmọ ọdún mélòó ni. ọmọ ọdún mẹ́fà mẹ́fà sí mẹ́sàn-án ṣakurawu kí ló ṣẹlẹ̀ ilé wọn ó wà ní strategic place bíi transit place táwọn sàbí bá lọ gba kí lọ́dọ̀ òjíṣẹ́ lọ́sàlàsílà tí wọ́n bá ń bọ̀ ilé wọn ni wọ́n máa ń dé sí tí wọ́n bá ń lọ ilé wọn náà ni wọ́n máa ń dé sí tó gbogbo tí wọ́n bá ń sọ tí wọ́n bá lọ ń gbà ń ké wá ṣé àmọ́ kọ́ wọn eré ni kò sí tí kò ní ṣe wáyé kò ní tí ń dọ́pọlọ rẹ̀ láàmú kó jẹun kó sùn so gbogbo nǹkan yẹn ló ń ló ń kó sórí ìgbà tí wọ́n wá fẹ́ máa lọ òjíṣẹ́ lọ́sàlàsílà ní ẹ wá máa lọ lé tẹ́ ẹ bá ti délé tásìkò òun bá ti tó kẹ́nìkan nu yín ó pè òun tẹ́ bá ti pè òun ẹ kọ́ mọ̀ ẹni tó ní kéwú jù nínú yín òun ni kó ṣáájú òun ọmọ yìí ló ní kéwú jù ọmọ yìí kéé dẹ̀ so ó ní ṣáájú fún wọn kí mu sọmọ ó dìpẹ́ǹd lórí kínní nu ó dìpẹ́ǹd lórí tẹ̀míìsì nu bó bá ṣe ní exposure sí àti bá a ṣe rí sí so aṣọ rẹ̀ ò balẹ̀ ní àwọn obìnrin tí wọ́n wà lẹ́yìn náà sọ pé ẹjẹ́ àwọn aṣọ tó balẹ̀ fún ìmáàmù wa yìí ò torí bó bá ṣe ń lọ sùjádà là ń rí gbogbo ẹ̀ ní ẹ̀yìn o wọ́n fi wá aṣọ tó balẹ̀ fún ní ìmáàmù Bukhari rahimahullah rahmatawasa min diqqati fiqhi nínú ìní ojú sùnùkùn nínú àgbọ́yé ọ̀rọ̀ òjíṣẹ́ náà fúlà lọ sọ́dọ̀ sọ yìí pé permissibility fún ẹni tí ó jẹ́ pé ó jọmọdé lóòótọ́ ṣùgbọ́n òun ló ní kéwú jù kó ṣáájú fáwọn àgbàlagbà náà. láti sàṣàlọ́ ni pé mo káà mi tọ́nà mò lọ àwọn mọ́tò wọn kọlù mí lẹ́yìn wọn kọlù mí lọ́la wọn kọlù yẹn wọn máa bẹ̀bẹ̀ ṣé tí yàn bá dúró pé mo fẹ́ gba nǹkan tí ó da àbí yàn máa gba nǹkan lórí ẹ̀. tí wọn bá ba nǹkan jẹ. bẹ́ẹ̀ ni lára mọ́tò. asahi masul amman fi qudama ẹni tí ó ń wa mọ́tò ó wà responsible fún nǹkan tí ń bá ń wájú rẹ̀ torí pé kí ni ó lójú ó dẹ̀ rí gbogbo ìgbìyànjú tí ọba ṣe kọ́ má fi ta sí ẹni tí ń wá wájú ọ gbọ́dọ̀ ṣe ló fi jẹ́ pé sahik ẹni tó ń wa mọ́tò ó kọlù yàn ó fi di wípé bọ́yẹ̀ mi ń lọ sí ká tó decide wípé ṣé amdi ni àbí kọ́tà àmọ́ àmọ̀ sí ni àbí ṣé bírèkì rẹ̀ wà òkè ṣé gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe ṣóṣe tó bá ti ṣe qadarallahu ma sha'a fa'ala amòkò ní kọ́tẹ̀ amd lọ́bọ̀ sí kọ́tẹ̀ torí wípé kí ni tó bá fi jẹ́ pé amd òfin tó di yàtọ̀ ṣé kápá di àbí kọ́sàn díyà depend lórí bí àwọn tí wọ́n ní òkú tí wọ́n bá gbà fún un làbí wọ́n fojú fòrò fún nǹkan kan báwọn ẹni tó gbà ọ lẹ́yìn ọ̀ràn àyàn ni fún un pé kó mọ̀ yìí pé òun mọ́tò wà wájú òun kó dẹ̀ sì gbìyànjú láti má tàbí ẹni tó wà wájú tó bá máa máa ṣe látara tàbó kíálẹ̀ tàbó ṣe nǹkan báwọn tó bá ní ó tù mọ́tò ní ṣe ọ̀jà yorùbá. ọjà yorùbá ṣe ọjà bó tẹ jẹ́ yí pé ọ gba ìdọ̀bálẹ̀ láhàrọ̀ làkọ̀tìlá gba àwọn àdúrà tó pé ọ ní mọ̀ bọ́yá kó sàmì ni àbí kó ọmọ sàmì nígbà tí sọ pé ní àwọn òun náà òun a ṣe láti wá púùbù ẹ̀ fún ẹ ó dẹ̀ ń bọ́ ọ ń bọ́ ṣọ níwájú rẹ̀ ń bẹ̀ ó bẹ̀rẹ̀ sí bọ́ sòkòtò ó kú pààyàn ó fẹ́ bọ́ sí òhò ọmọlúàbí kó fi mọ̀ yìí pé òun ò gbádùn lóòótọ́ wípé òun ò kàn fẹ́nu sọ sọ irú sí kí ló kó kó ṣe yóò àdọ̀bálẹ̀ kò tí mi máa ń bí mo ṣe wà yìí kẹ́ ẹ fi mọ́tò tẹ̀mí pa síbẹ̀. mọ́tò yẹ pé kó tó bọ́ ọbẹ̀ kó tó bọ́ sórí steering ọlọ́run kò yé ṣèyàn mọ́ ló fi jẹ́ pé òfin tí wọ́n ṣe ń gbà kan wípé ká máa yẹ ọpọlọ wọn wò tí wọ́n bá dáràn báyẹn kán sì mọ̀ bí wọn ó sì fìyà jẹ wọ́n sí wọ́n láyìí wọ́n rófin yẹn ṣe lóko but wọn ò tẹ̀lé that is the problem ẹni tó bá gba one way àwọn yẹn kàn yẹ ọpọlọ rẹ̀ because ọmọ yìí pé mọ́sálá mọ́tò fẹ́ gba one way ọ̀rọ̀ last week là ń sọ yìí ó gba one way. ẹranko bíi tiẹ̀ náà ń bọ̀ níwájú but ọ̀nà tiẹ̀ lọ́wà tàbí pé lẹ́ranko ọ̀ ń sáré ó dẹ̀ ń sùn bẹ́ẹ̀ ni àwọn ọmọ ọlọ́pẹ́ àbíkí a máa ń pè àwọn ọmọ onífàyàwó ó ń sáré bọ̀ láti bọ́ nínú kọ́sítọ́ọ̀mù kínní ó dẹ̀ ń sùn torí pé ọmọ ó lè pé a sọ pé kò Ọdụ tírélà o òun ti kú sójú ó ti kú lọ́nà tiẹ̀ ọ̀nà ọlọ́nà ló ń bọ́ toró ní tó ń bá gba ọ̀nà tòun ẹrù máa ń dànù so ọwọ́ tọ́ọ̀nù lọ́nà ọlọ́nà òun tó ń sáré bọ̀ tírélà ò rí mọ́ ó ti kó sí abẹ́ táyà rẹ̀ iná àbí ni báwo ni wọ́n ṣe sọ̀rọ̀ báwo ni wọ́n ṣe wàhálà so wọ́n máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ <laughs> kò sí wa. bọ́dí síkírìtì ibẹ̀ ni wípé tó o bá ti wà lórí steering lẹ́kọ̀ọ́ taking fún ọ ní principle kan mi sábà bọ́ sórí steering o bọ̀dẹ̀ kọ̀ọ̀kan tí mo bá bọ́ sórí steering tí necessity bá mú wa so ọmọ principle tèmi èmi nìkan lórí mi pé gbogbo àwọn yòókù tí wọ́n wà lọ́nà wèrè ni wọ́n so tó o bá dẹ̀ ti mọ̀ pé wèrè ni ń bẹ lójú ọ̀nà kí ni ó ṣe fún un látòkè lèèyàn ti ṣe mọ́tọ̀pá bọ̀ mí lójú mo bá rí tó ń bọ̀ lọ́ọ̀kan kan tí mo bá ti dé dín bọ̀ mo lè pààkì sẹ́gbẹ̀ẹ́ kan fún kọjá tiẹ̀ kí n tó máa lọ. Ah, dádì ọdún wo láàdé ibi tá à ń lọ báyìí máa ní ah, alhamdulillah kátà ti débẹ̀. Àwọn àlọ́. Fáàkùn sọ́ra àǹtọ̀lá fẹ́. A lè sáká dáa lẹ́rìí. Àmú Adékèémà nínú tàǹbíà nínú nínú tàǹbíà àkàn àlùwàlà. wọ́n kàgbé báàbù káfà ní òmìnira nìfẹ́ àti àgbéjì wa à ń bá bàtà tó bọ̀ bàbá àtàbà à ń dáná nìkú wa gùn. idan za ka wanke kafan dama kowanne ciki annu da ya maka sauki da za ka wanke shi kana ya wanke da dama kana ya wanke da annun amma ka sakantance ka san cewa manzala sallallahu alaihi wasallam idan zai wanke kafar kafa ko dama ko agu yakan sa wannan annon ya sa ya sa cikin a tsakiya ba tsakiyoyin kafa da don ruwan ya shiga kuma yakan kara zuwa sama kadan baya tsaya a nan yakan sa shi izo ya zo sama kowanne ka yi a ciki da annun dama ne ko da annun hagu ne ya yi daidai amma da annun dama yake sa a to yawa ya san dama yake sa a tsakiyoyin kafa din na ko agu ku dama amma annun dama yake amfani da shi Allah ya saka da alheri amma da ke tambaya na biyu na akwai wani masu a kan na kuma ya san wannan masalacin nan amma ba zai faɗa sun yi masalacin ba ok an akwai magataba na na wani sheik a masalacin na amma aka ce akwai wani zaki wani aka sa wani aka biya wani abin a ciki a kibla ne ko gefe a gefe ne amma masalacin ya fika akan fuskance shi ya masallaci gaba ko baya ya su ta ko ko ba su mota daidai ta ba masal binne wangawa masallaci ba gurinsa ba ne makabarta ake ne. kuma alhamdulillah a arewa akwai makabartu makabartu da gidan dama na musulmi don aka abin da ake so a ke gawa makabarta a je abin na wajen masallaci ba ba makabarta ba ne aláìsàn kàlẹ́rì àmọ́ ìbéèrè tí ọmọ ìyá wa béèrè ó ní wípé tá a bá fọ ẹsẹ̀ ọwọ́ ọ̀tún láàfin fọ ni àbọ̀wọ́ àlàáfíà èké láàfin fọ but nǹkan kan pàtàkì ẹ̀rí wá wípé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó bá ń fọ ẹsẹ̀ àwọn àárín ẹsẹ̀ yẹn ìka ìka ọmọ dín tọwọ́ ọ̀tún ó máa ń tì í bọ àárín àwọn ẹsẹ̀ yẹn lọ́kọ̀ọ̀kan tí ó fi parí rẹ̀ àti tọ̀sùn àti tòsì òtún tó pàtàkì níbi pé ká ṣe gbìyànjú ká fọ ẹsẹ̀ wa dáadáa àárín ọmọdún àti bí gìgísẹ̀ ó pàtàkì torí ọ̀rọ̀ jíṣẹ́ mọ́sálà àṣàm sọ pé wailun lil a'qab minan nar yẹ létí lóru náà ń bẹ fún gìgísẹ̀ tí a fọ̀ tá a jẹ́ kó mi ó débẹ̀ tó bá fi di pé ó ṣẹ́kù tó ń túmọ̀ sí pé kí ni ìyá kọ́lọ́run bá kó yàwá ya ìyá rẹ̀ àìmójútó ìfọ̀ gìgísẹ̀ dáadáa wàhálà wà fún bọ́tà ọmọ àka á fi sí àárín àwọn ẹsẹ̀ yẹn kó mi ó lè bá a débẹ̀ òjíṣẹ́ náà sàrọ̀sọ́là máa ń lọ ọmọ ọ̀ka àlàáfíà tá a bá ṣe bẹ́ẹ̀ ọ bẹ́ẹ̀ tà àti tuntun béèrè kejì tọmọ yà wá béèrè ni wípé mọ́ṣáláṣí kan tó gbòòrò tá a mọ̀ ṣùgbọ́n òun ò ní dákọ̀ rẹ̀ àdúbáwò lọ́kẹ́ ó ṣe dá tí ò dákọ̀ wípé àfáànlá jáde láyé mọ́ṣáláṣí yẹn wọ́n sin sínú wọ́n sin òkú àfáà yẹn sínú mọ́ṣáláṣí ni dó wọ́n ṣe lẹ̀kùn sí o tí wọ́n ń tì í kìí ṣe kíblà nílòótọ́ ṣùgbọ́n tí ó bá dójú ẹ̀ àwọn èèyàn táwọn èèyàn bá ti pọ̀ nínú mọ́ṣáláṣí wọ́n máa dojúkọ ibi tẹ́ ìsàárè yẹn ni àní èyí ò tọ̀ àti lọ́rin lọ sókè lọ́hùn ẹnìkan ò ní ẹ̀rí láti sọ pé òun ó sìnkú sílé nítorí kíni ìtẹ́ máa wà torí wípé nínú tajdid tí Sheikh Usman ibn Fodi rahimahullah rahmatawasa tó ṣe ò ní wípé anywhere tí ẹni tó wá láti north tọ́já hausa tó bá dé nǹkan márùn-ún máa ń tẹ̀lé kíni wọ́n jọba wọn lólórí àfọ wa pẹ̀lú ọba tí wọ́n máa kakí tí wọ́n máa pàṣípàtà wa tó lórí yẹn wọ́n máa tẹ̀lé wọ́n ní masjid wọ́n ní tẹ́ wọ́n lọ jà àti ibi tí wọ́n ti ń pa ẹran tí wọn ò fi ní jẹ àrùn ìyẹn máa wà bẹ ẹ chẹ́kì tí wọ́n bá ní àwọn establish sábò níbi kan tí wọ́n dé nǹkan yìí ó pè síbẹ̀ yóò pè síbẹ̀ wọ́n ní mistake wọ́n lọ bá wọ́n ní tẹ́ wọ́n ní ọjà bìtẹ́ntì wọ́n ní bìtẹ́ntì pa gbogbo nǹkan wáyé fún ẹ wọ́n ní àfa kan tó pé ó lè sọ́kì máàlì kiri tí ó máa fún fatuwa wa wípé nǹkan báyìí kò sí lójú ọ̀nà tiwa nǹkan báyìí kò sí mọ́sáàbù tiwa ìyẹn máa ń wà ń bẹ̀. so lancelot upward ẹnìkan ò ní excuse láti sọ pé òun ó sìnkú sílé tá à ń bá ń wò ó wípé torí ìṣekúṣe tí àwọn èèyàn máa ń ṣe pẹ̀lú òkú nítẹ́ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ kọ́ọ̀bù ìṣekúṣe torí ẹni tó bá gbóyà pé òun fẹ́ lọ wú òkú aburú ló fẹ́ fi ṣe adẹ̀gbọ́dọ̀ sẹ́ bí lọ́wọ́ aburú kò sí tá a lè ṣe sí wípé ká provide every security fún kíni fún àwọn atẹ tájọ pélé lórí tájọ tájọ dáàbòbò kì í wá sí pé èèyàn wà jẹ́ excuse fún wa láti máa ṣe kíni láti máa sìnkú sínú ilé kọba adẹ́dà kótó òdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó yá lè tẹ̀lé kó fi tí èso dodo kó fi hàn ní irọ́ àti bòtùlù kó jẹ́ ká lè sọ kó ń di rẹ̀. kálíkùmù síràǹtì wa lórí nàzọ́fà náà. Now náà a ti ṣàlàyé yẹn but tó pàtàkì nínú asùnmọ́ tẹ̀yẹ sábà but nǹkan kọ́ pàtàkì ọmọ dín ọ̀tún lójúṣẹ́ náà sàásìlà máa ń tì í bọ̀ àárín àwọn ìkàsẹ̀ yẹn tó bá ń fọṣẹ̀ náà fọdà. wàlẹ́kùn sọ́dọ̀n tó kọ́. ìbéèrè mi náà lórí àṣkárù àárọ̀ àti ìrọ̀lẹ́. náà wọ́n ń ṣe yẹn. nínú nǹkan tí gbogbo mùsùlùmí tó bá fẹ́ tán rí tó gbọ́dọ̀ dùn ní mọ́nu ó wà nínú nǹkan tí a fẹ́ fi kún lẹ́ẹ̀kan azkar ni ìdáàbòbò ni fún wa azkar wàárọ̀ ó bẹ̀rẹ̀ láti ìgbà tí alifajari bá ti yọ tí alifajari bá ti yọ àti kí fajiri o wọn ò tí kí fajiri o wọlé dẹ̀rẹ̀ azkar sọ̀dá rẹ̀. كما أفاد شيخنا إمام نصر الدين الألباني رحمه الله ورحمة واسعة láti gbà yín títí títí tí zawal ó fi ṣẹlẹ̀ àṣùbà àtikárò sọ̀bàn àṣùbà àtikárò masa àtikárò rọ̀lẹ́ láti ìgbà tí zawal bá ti ṣẹlẹ̀ alẹ́ bẹ̀rẹ̀ títí dìgbà wo títí di ìlàjì òru. àwọn àkárì yìí máa ń fi wá sáàbò ni asfana wa asfana mulku lillah walhamdulillah la ilaha illallah wahdahu la sharika la lawli mulik wa lawli hamd wa huwa ala kulli shay'in qadir rabbi as'aluka khayra ma fi hadha al-yawm wa khayra ma ba'dahu وأعوذ بك من شر ما في هذا اليوم وشر ما بعده ربي أعوذ بك من الكسل وسوء الكبر سبحان الله ربي أعوذ بك من النار وعذاب القبر يجي la نيو أفو مسلمين ọ̀fọ̀ mùsùlùmí là nǹkan míì tó bá yapa sẹ́lẹ̀ yìí wọ́n rọ́ọ̀hì orí bú ni jíjí la jí lónìí asfana ají pẹ̀lú àdéọ́kàn àtàmọ̀dájú wípé gbogbo àkóso nǹkan ọwọ́ ta lọ́wọ́ ti jẹ́ pé ọwọ́ rẹ̀ lọ́wọ́ àwọn alihamudulilayi pé kìí sọba tó ń kẹ̀rẹ̀ nínú ààbò dídá kìí dẹ̀ kẹ̀rẹ̀ nínú dáadáa bọ́ ọba ṣe kékeré ọgbà pípọ̀ ètò kéré nínú tó gbà fún kékeré tó ọba mú wa oníkíni ìlọ́po mẹ́wàá subhanallah kò sẹ́ni tó lè ṣe fún yàn tọ́ba yẹ pé security lọ gbà ó lè sùn ibi tí ebi bá ti ń pa tó lè wo oúnjẹ lọ ọ̀rọ̀ rẹ ti di iná lílá wa ilé ilé ìrọ̀jù ọ̀hún. ó ṣẹlẹ̀ ń lu yìí odindi minister for justice wọ́n ní àwọn tí wọ́n ní wọ́n máa sọ ebi ń pa wọ́n wọ́n lọ jẹun kó tó dé ńkọ́ wọ́n ti yín lọ́rùn àgbọ̀ pín láti gbà náà dìsìn sẹ́yìn lè ṣẹlẹ̀ sọ́ba adẹ́dà là alhamdulilah la ilaha illallah kò sí ní tó tó sìn àfọwọ́n nìkan lẹ́wọ̀n lè kan òun ni ó ní àkóso gbogbo nǹkan wala wala hamd òun lọ pẹ́ tọ́ sí wa huwa ala kulli shay'in qadir ó ní ìkápá ó ní agbára lórí gbogbo nǹkan bó bá ṣe rí ni bó bá ní kó rí bẹ́ẹ̀ fún ẹni anybody <laughs> kò ní rí bẹ́ẹ̀ ah ẹni tó bá wà lórí oyè ó ní agbára yí pé kẹ́lòmíì má dé bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo àwọn ìjòyè gbogbo àwọn security gbogbo gbogbo ẹ̀ abẹ́ta lọ́wọ́ abẹ́ rẹ̀ lọ́wọ́ but nǹkan kan ò sí ní kápá rẹ̀ kí ni lẹ́sà máìlìkàlì mọ́lìk kìí sọ ní fìyàn sóyè kìí dẹ̀ fìyàn ní yọ̀yàn kú ta ni máa fìyàn sóyè ta ni máa ń nítorí náà làwọn olùmọ́lùkù wàlẹ́ alhamdu wa huwa ala kulli shay'in qadir rọ́bì as'aluka khayra ma fi hadha al-yawm wọ́n lọ́wọ́ bá mọ̀ ń tọrọ lọ́dọ̀ rẹ̀ gbogbo dáadáa tí ń bá ń bẹ lẹ́nu ṣe fún mi wa khayra ma ba'dahu àti gbogbo dáadáa tí ń bẹ lẹ́yìn èyí kìí òní nìkan kọ́ o àti tí ń bẹ lẹ́yìn èyí náà rọ́bì wọ́n bá mi a'udhu bika min al-kasal mọ́sáájú ọkọ̀ nínú ìkọlẹ̀. torí kọlẹ̀ ìmọ̀ ṣe kí ni kì í jẹ́ kéèyàn mójútó ń ọyẹ kó mójútó nínú ọ̀rọ̀ rẹ̀ tí nǹkan ó fi bàjẹ́ máa lọ́wọ́ wàásù yìí kíbà àdíké kéèyàn dàgbà àgbà rádaràda àgbà játijàti má jẹun játijàti ló gbó kò lè kí irun ara ń ara ń ara ń yún ń ń ara. o ti di dìdìrì tọba adẹ́dàbá yàyàyà á rí nínú àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹni rí mùsùlùmí ti one twenty rẹ̀ ṣékéṣéké èmi mẹ́nìkan bẹ́ẹ̀ o ti wọ one twenty fún ìlú kan òun ni máa ń pè kọ́ torí ẹni tó tulẹ̀ fún àwọn aráàlú yẹn tí wọ́n ń jà sí ó sì ṣejú rẹ̀ wọ́n ti jẹ ọba bí ogún lẹ́yìn tiẹ̀ so ọ̀rọ̀ tó sọ ńgbà wọn kọ́kọ́ gba ọ̀rọ̀ rẹ̀ ní nǹkan bíi ogúnjọ́ sẹ́yìn ogún ọdún sẹ́yìn ńgbà tó tún di bí ọdún márùn-ún lẹ́yìn rẹ̀ wọ́n tún lọ gbé bàbá yẹn wá in tó ṣẹlẹ̀ yẹn bó ṣe sọ lákọ̀ọ́kọ́ ń bẹ́ẹ̀ náà ló ṣe sọ kò dẹ̀ tí ì sí rẹ̀kọ̀tẹ́ pẹ̀kọ̀dà tá a máa ń ṣe báyìí ńgbà yẹn ó exactly bó ṣe sọ náà ni ah, wọ́n ní bàbá ó ní ah, nítòsíṣe ju òun wọ́n lágbájá ló tulẹ̀ fún lágbájá kódà ńgbà tí ń tulẹ̀ fún báyìí lọ́sọ̀ọ́sọ̀ báyìí lọ́sọ̀ọ́sọ̀ báyìí lọ́sọ̀ọ́sọ̀ ńgbà tó tún di bí ọdún mẹ́wàá sí wọ́n tún lọ pè wá pé bàbá ọ̀rọ̀ ọjọ́ sí bó ṣe sọ náà ló tún sọ. kí ló bá dà sọ. summa radadnahu illa alladhina amanu ẹni tó bá dúró déédéé lórí dáadáa kìí jàtìjàtì gbẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ kí ni máa ṣe yóò dẹ̀rù jẹ̀jẹ̀ ní sínú dáadáa yóò á máa kí ni ẹni tá a máa lè dé bá lórí dáadáa bóò tún ṣe rí o bóò là ṣe o bóò là ṣe o àgbà tí kò jẹ́ ká wọ́ dànù rọ́bì àwọn obìnrin kẹ́mi náà ń dàrú wọ́ ọlọ́run ọba mo ń sádìẹ o má jẹ́ kí gbogbo ń tàn sí yìí o kọ́ wá jẹ́ pé ìgbẹ̀yìn àtúbọ̀tán rẹ̀ iná ní ọ̀jẹ́ o yàwá yàrá o wa a'udhu bika min azabil qabr wọ́lọ́wọ́n ọba yàmí yanu sàárè o ṣé kòkó tán kìnní ló ní ose kìnní kìnní ló ní ose kìnní ti mùsùlùmí lè yàn ó tún kọ lọ bẹ́ẹ̀ tó jíṣẹ́ náà sàásìlà ní àṣẹ nítorí wọn bá ti ń ronú sí gbogbo àwọn dáadáa rẹ̀ yóò máa lékún ọ tó jẹ́ pé tó o bá fẹ́ ṣìṣe gan kò rọrùn bó ṣe jẹ́ pé kò rọrùn kéèyàn rí ìwọ poison lẹ̀ kọ́ wa ní òun ó gbèsè rí tó kódà bọ́ ya wèrè yóò sọ ni pé ah ìwọlé léyìí o òun tó ń ṣe òun ò débẹ̀ òun ti ń ṣe òun kò débẹ̀ o ààbò ní máa ń fúnyàn ìmọ̀ ń dáàbò bò yìí ẹrú ọlọ́run ọba kan ọmọ ń ṣe gbogbo àwọn àbíkárì bọ̀dọ̀ ọlọ́run fàdánwò kankan ẹ padà wò kíni ọlọ́tì ni torí máa lọ club sẹ̀wọ̀n pé ní amádẹ́ẹ̀dẹ́ di club oríṣiríṣi yẹn ni wọ́n à ń bẹ̀ àtàwọn kẹfẹ́ mi yóò kírun rẹ̀ yóò ṣàzùkà bọ̀dí ń bá wọn lọ club ó lè má máa mú para o ṣùgbọ́n kí ni ọmọ mu ó mutí tọba ní wáìnì òun pọ́n orí burúkú òun fún un lápẹ́lẹ́nu ó mutí ọ̀mùtí ni lẹ́bù ló yàtọ̀ bọ̀tọ̀ mutí ni wọ́n máa ń pè ní wáìnì wọ́n máa ń pọ́n orí burúkú lẹ́nu kẹfẹ́rí kan wá wà ń bẹ̀ wọ́n wá ń fà wọ́n ń sa mùsùlùmí You are greater than Nehru, ó You are greater than Indira Gandhi, ó ní bẹ́ẹ̀ ni. Kèfèrí, ọmọ kókò sí ẹnu rẹ̀, kò ní kò sí kò sí kò sí No break ni, more jam. You are greater than Muhammad. Bó ṣe sọ rí kò kò lè ṣe èèyàn mọ́ ìgò tó mú dání ọwọ́ àwọ̀ àtàrí ẹni tó sọ̀rọ̀ yẹn lọ́ba fọmọ oníṣẹ́ torí gbóhùn bá yín mutí ló fi sẹ́ẹ̀tì ń wọná òun ò mú mọ́ nítorí ó túbà nù wípé kí ni gbogbo àwọn àjẹ́ ara ń wípé <laughs> òwe kan òkè àmọ́ ń pòwe kan lókè wà lọ́hùn wọ́n ní kìí ṣàìgbọ́n ní ń jẹ́ kí ìgbín máa datọ́ kìí ìdídatọ́ ọ̀gbìn kìí ṣe kó jẹ́ dídìrín tọ́wọ́ yẹ pé dídìrín ẹ wo bí ṣe máa mú oríṣiríṣi movement yẹn ọlọ́run lè ṣàdánwò fi kan mùsùlùmí kọ́ máa ṣe ń tí ọ̀dà bọ̀tẹ̀ ẹ̀rí ọkàn ó sì wà ń bẹ̀ yìí pé kínní yìí kìí ṣara rẹ̀ o yóò wà ń yóò wà ń ló fi jẹ́ yí you don't write a muslim off láà ó ní dákẹ́ náà ni lọ́ba adẹ́dà fi kì wá ń lọ kí lọ sọ ó ní fazakir má ṣe rántí o ṣìṣì tí fáwọn èèyàn má ṣe ní ṣe tó fi wò pé bóyá ìwọ ti dá a tán kò sẹ́ni tí ò lè dìdàkudà lọ́la àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá pé kọ́ lọ́wọ́ má jẹ́ àdìdàkudà wọ́n ní bóòlù àti ṣe zikir wọ́n ní ud'u ila sabili rabbika wọ́n ní bil hikma wal mau'izati al hasana wajadil wọ́n ní kí ló fi parí rẹ̀ inna rabbaka huwa a'lamu biman dalla an sabilihi òun lòun mọ ẹni tó ṣìnà o ni. ó ṣe léyìí báyìí ó ṣe léyìí báyìí ó fún wa gbogbo wa ní opportunity láti ṣègbìyànjú lórí ara wa òun ló màdì bó ṣe ṣe gbogbo ẹ̀ so àyí da mùsùlùmí náà nù ẹni tí ì ṣe mùsùlùmí gan a máa gbọ́rọ̀ sí létí ọ̀nà ọba ní fa inna zikra torí ìṣìtú tó ń fẹ́ olùmọ̀mí ni àgbọ̀n rẹ̀ ti lómi nítọ́lẹ̀ kójú òtó rọ̀ tọ́ ọ bá pè jáde ńkọ́ lọ́mọ pé yóò èmi náà mọ̀ bẹ́ẹ̀ báyìí báyìí ó lè sọ pé sáàmù bá ń ṣàdúà torí pé kí ni èyàn fojú tẹ́ńbẹ́lú ẹ̀ṣẹ̀ ó lè jẹ́ pé òde kan ló lọ ìwọ náà já sí látara jíjá sí lọ́ba wá di ọfẹ́ di bárakú ló fi jẹ́ pé ibi tí èèyàn máa ń rìn sí èèyàn máa ń ṣọ́ lòjíṣẹ́ lọ́sọ̀lá lọ́sọ̀lá ti sọ yí pé ẹni tó pààyàn ninety nine tó lọ sọ́dọ̀ ẹni tí ò dá kan mà tí èèyàn sọ wípé kò ní kò ní foríjì tó fẹ̀yìn náà kun tọ́gọ́dọ́gọ́rùn ìgbà tọ́dọ̀ ọ̀dọ̀ àáfà tó mọ ti ń ṣe kí ni tó gbà níyànjú ó ní kúrò láwùjọ tó wà lọ síbi tí ó ti rìn máwọn èèyàn tó fi ní kó sájàgà ṣe fáwọn kí ló padà ṣẹlẹ̀ ó kú kó tó dọ̀hún ìgbà tó kú kó tó dọ̀hún kí ọwọ́ ó ṣe ń tó dáa yẹn kí ló dé ó dá wàhálà alẹ́ fáwọn màláìka ọ̀nàwó ètí gbẹ̀mí ẹni ní èèyàn burúkú ni ẹ èmi ní gbẹ̀mí rẹ̀ ni ó ti túbá ó ti túbá èmi ní gbẹ̀mí rẹ̀ kí lọ́ba torí pé ó ti túbá túbá rẹ̀ tó ṣe ó ṣe kí ni torí kí ni tọba adẹ́dà ọba adẹ́dà dàgbà túbà rẹ̀ kí ló ṣe ó làjà torí ọlọ́ba tí làjà ó ní ìwọ ilẹ̀ ibi tó ti fẹ́ túbà wọn sọ́kì ibi tí ń ti ń bọ̀ síbẹ̀ kó short kó fi jẹ́ yí pé kí èyí tó bá súnmọ́ jù èyí tó bá súnmọ́ jù ẹni tibẹ̀ ni àkíran ó súnmọ́ ibi ti dáadáa ju màláìka tó ń gbẹ̀mí yẹn dáadáa ní tọ̀ sórí báyìí tèmi ni ọba adéra ah bàtọ́ fẹ́ dá sáàrin tí a ànábi Nuh sallallahu ala nabiyina wa alayhi sọ bàtí bínú dé ó ní sámà máa dùn ilẹ̀ onílẹ̀ máa bì ìwọ́n sáwọn máa sunkún máa da omi ojú rẹ̀ lẹ̀ máa dà á lẹ̀ èékí wọ̀ọ̀lẹ̀ náà bá ti gbé mu tì tẹ́lẹ̀ ọyá dì jáde tí gbogbo ẹ fi kó fi di alábàlúbú torí pé kíni ọfẹ ìbínú fẹ ìbínú ọba adẹ́dà ṣẹlẹ̀ lórí kíni lórí àwọn ẹni ibú kọba adẹ́dà kọ́yà ọ̀yà bínú rẹ̀ tọba bínú subhanallah èyí tó kéré nínú ìbínú rẹ̀ sí ẹni tó jẹ́ wòlíì yọ sọ́dọ̀ ọmọ aná lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́nà ọ̀yà ọ̀yà bínú rẹ̀ èyí tó dẹ̀ kéré nínú kẹrẹ̀ kèfèrí amukumẹ́kọ yọ sọ́dọ̀ ọmọ àlìjẹ́ńdẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ní ìsìn torí pé kí ni ah ńgbà tó bá ọba ọba jù sókè pẹ̀lú kíni pẹ̀lú gbàgbọ́ ọ àmọ́ wò yí pé àwọn èyí ẹ̀yìn lẹ́yìn àbó ń gba wá àtúntì ẹ̀ ní láà ìkẹ́ lọ́wọ́n ọba nìyẹn tí ò láàlà kọba adẹ́dà amọ́sà kẹwàá ní kíkẹ́ tí ò láàlà ní gbogbo ọ̀nà láyé àtọ̀ náà. àwọn akáàrù yẹn bí bí a ṣe mọ̀ pé èkó ń sìn ìlú bí ojú méjì. pé bá a lè jókòó máa kà á. ṣé àbí gọ́dọ̀ mo tẹ̀lé bèrè pé ṣé èèyàn lè ní ṣe ṣe àṣàyàn bíi òkè kìmílè kìmílè kìmílè. ẹ ìwọ̀n tó bá ṣe náà ló sì gbalada sí advice tí mo máa ń fáwọn ọmọ àyà asin ṣe ká ha wọn tá a lè máa gbé e rìn nígbà tó bá ti wà ń bẹ̀ a máa gbé e rìn bá a máa ń tiẹ̀ ń lọ a máa ṣe tá a bá ti ha kò burú ó wà lórí fóònù wa náà bó ṣe wà lórí fóònù wa nù kínní ká má jùlẹ̀ ká máa káyì máa ṣe tí ó fi mára tí ó fi di wípé kí ni tá a bá hà tán yóò rọrùn fún aládìsí ọmọ ìyá mi kò sí short cut kò sí short cut bọ́ alladhina jahadu fina bọ́ ọba ṣe gbìyànjú lójú ọ̀nà ọba adẹ́dà sí ọba wa ọba tó mọ̀ọ́re ni kò sí bó ṣe ṣe sí yọ kẹ́ ọ pẹ̀lú rẹ̀ kọ́lọ́ kẹ́ ọ pẹ̀lú rẹ̀ kó fi rọ̀ wá lọ́rùn advance tí wọ́n máa ń fún gbogbo àwọn ọmọ àyà ò pé ẹ̀jẹ̀ aha wọn pàápàá jùlọ àwọn ọmọ wa tá a bá fi rọ̀ wọ́n lọ́rùn kí wọ́n lè jókòó máa ṣàkàr dáadáa tí wọ́n bá bẹ́ẹ̀ dàgbà kò ní í ni wọ́n lára mọ́ ààbò ọba adẹ́dà kò ní í jìnnà sí wọn torí wípé kí a máa tẹ̀lé wọn káàkiri mustahil but a bá ti gbìn tá a bá ti kóòdì wọn sílẹ̀ tí yẹn ní aburú máa ń bọ̀ nǹkan ọba adẹ́dà ìmọ̀ rẹ̀ kárí gbogbo odi yọba ṣe kí ni yọba ṣe pẹ̀kí rẹ̀ kí pẹ̀lú ààbò rẹ̀ lórí wọn kọba adẹ́dà mọ́sá máa bá aṣọ gbogbo àwọn ọmọ wa náà subhanahu wa ta'ala wa bihamdi. ẹ nípa yàyí sikfar. náà gbogbo kan ní anasasala sọmtẹ́nu kìlọ̀ máa ṣe ní jùmọ̀. lára lójúmọ́ kọ́ níjókòó ẹ̀kan. ok níjókòó ẹ̀kan. bẹ́ẹ̀ ni. ẹ̀rí two hundred náà wá ètò kéré jù nínú istighfar astaghfirullah ó lè ṣe astaghfirullah al-azima ó lè ṣe astaghfirullah al-azima alladhi la ilaha illa huwa al-hayyul qayyum wa atubu ilayh ó lè ní tó bá ṣe mẹ́ta tẹ́ṣẹ̀ rẹ̀ bá tiẹ̀ tó fukufuku ojú òkun ọba adẹ́dà ó foríjì kódà bó bá sagun but ọba gbogbo istighfar ó ní allahumma inni abduk wa ibn abdik wa ibn ammatik ناصيتي بيدك لا ألام أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان الله tí èèyàn bá ronú lé ẹkún dùnú ọmọ pàwọ náà pé á mọ lọ́ba mọ̀dẹ̀ lólùtọ́sọ́nà tó tọ́ mi sọ́nà tani na oní oní sayyid al-istighfar ọba àwọn ìwà foríjì lọ́dọ̀ ọba adẹ́dàní ọba kó foríjì wa na. sàmà pàtó sàlàtà. ẹ jọ mo fẹ́ bẹ̀rẹ̀ yìí pé nípa kí máa ka àkùránì nínú ilé àti kí ẹ máa ṣe àfikàrò nínú ilé báwo lóbìnrin ṣe bọ̀rọ̀ múra máa ń ka nínú ilé báwo ṣe nínú ilé bọ́yá ẹjọ́ ní abẹ́ òrùlé ọkọ̀ inshallah àjà lójú nìsín but a parí rẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú gọlọmọba tọ́lá àwọn obìnrin wa wọ́n béèrè lórí wípé aṣọ múra lórí ìrun táwọn bá wọnú kọ̀rọ̀ yàrá ọ̀rọ̀ pọ̀ wípé ẹsẹ̀ àwọn gan àwọn gbọ́dọ̀ bò èwo ló fẹsẹ̀ nílẹ̀ ju àwọn kan ní rárá ẹ̀jẹ̀ àṣìṣókí tí ìbá ṣe fóun tí kò bá sí ní hòòhò ọmọlúàbí ó lè ṣe zikir ó lè ṣe gbogbo afkar tó lè ṣe hòòhò ọmọlúàbí tíyàn bá wà ń bẹ yóò kọ́ dí fún yàn láti ṣe zikir tá a bá wà nù ilé ìwẹ̀ tá a bá sàn kan mára a lè ṣe zikir bọ̀ tá a bá wà nídìí ẹ̀gbin ẹ̀já gbọ́ yí dáadáa o tàbá wà nídìí ẹ̀gbìn à ń tọ̀ tàbá ń yàgbẹ́ a lè sọ̀rọ̀ ṣùgbọ́n a lè ṣe bẹ́kẹ̀ o tòró jíṣẹ́ náà sallallahu alaihi wasallam wọ́n sálámà sí nígbà tó wà ní ilé ilé ga àti ilé ìtọ̀ ó ní má sálámà sí mi tó o bá rí mi nínú kọ́ndíṣàn tí mo wà yìí kí ló ṣe ń bẹ̀ wọ́n ó sọ̀rọ̀ torí tó o bá sálámà sí mi ìní dá ọ lóhùn sóde yé báyìí nìsín azkar ti ṣe a lè ṣe é ní condition tá a wà tá a bá tá a bá ti wà ní òwò ṣùgbọ́n tá a bá wà nínú mọ́tótó àlùwàlá òun ló dáa jù kí lè àlàyé yẹn náà èèyàn sálámà sójì ṣẹlẹ̀ sílá àlọ sílá ìgbà tó ń tọ̀ lọ́wọ́ ìgbà tó tọ̀ tán ńgbà ó ṣe tẹ̀yẹ́ mú ó wá dáhùn wá aleykum salaam sódì yé báyìí nísìnyí tá a bá pa méjèèjì pọ̀ ó túmọ̀ sí pé a lè ṣe azkab tí a bá ní àlùwàlá o ṣùgbọ́n tá a bá ṣe ní pẹ̀lú àlùwàlá olóṣè kí ni olólọ́lá jù náà ìyàwó wa tó wà nulẹ̀ kò sí ibi tí a lè rí lára rẹ̀ àwa tá a wà ń lé pẹ̀lú ìyàwó wa kò síbi tí ò lè rí lára wa sọ́dí yé báyìí nìsín náà tá a máa ń ṣe tí ì bá ṣe fóun ló ń ṣe àtìkárì ó lè múra bó ṣe wọnú lé pẹ̀lú ọkọ rẹ̀ ọkọ rẹ̀ lè ṣe àtìkárì pẹ̀lú rẹ̀ but kó bora ó bẹ́tà rẹ̀ torí wípé kọ́mọ́ distract àtìkárì kọ́mọ́ jẹ́ wípé àtìkárì míì ní. ọ̀fẹ́ padà wá tó àfikàrùn nìyẹn náà kí ni ìdí wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sàásùlà ní tọ́ ọ bá súnmọ́ ìyàwó rẹ̀ gan ọgbà ládàá wọ́n ní à èèyàn ń jẹ gbádùn ya òtún ní ọgbà ládàá kí náà fi dá wọn ọba ṣe pẹ̀lẹ́ lómi kí ni ó ṣe wọ́n lẹ́ṣẹ̀ ìdàkejì rẹ̀ ní ládá sallallahu alayhi wa sallam náà so àdìkìrì lòun náà ìgbádùn ní ládá ni ṣùgbọ́n tọ́ọ̀mọ̀ pé tọ́ọ̀mù bá ń ṣàkàr tíyàwó rẹ̀ bá múra bákan pátán oríṣiríṣi ó máa yọ máa rà ó lè fa distraction kò jù báyìí náà. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته